sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ní tọ́lọ́run o. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò má sọ́gbọ́n kan kò sí àbòsí àṣẹ ní tọ́lọ́run ọba. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò sálùmọ̀ kọ̀rọ̀ yìí tọ́rẹ́ kọjá ọlọ́run kò sí mọ̀ náà láyé. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò sí. sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. àṣẹ ní tẹ̀dùmarè wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni onígbà tó ká gbogbo ayé lọ́wọ́ rẹ̀ a lè wí a lè ṣe onísábàbí rẹ̀ ìgbà rẹ̀ o Èdùmarè àṣẹ ní tọ́lọ́run o. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò má sọ́gbọ́n kan kò sí àbòsí àṣẹ ní tọ́lọ́run ọba. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. ayẹlẹ ṣáátá o. olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o ọba tó fún wa lọ́jọ́ òní rí ẹlẹ́rú ni yìn ọba tó ṣe gbogbo nínú gbogbo. madam aduni ló ṣọjọ́ ìbí mama táyé lolú mama kẹ́hìndé happy birthday to you mama olóríire àádọ́rin ọdún láyé ṣe wá sá. mọ́mí mo wá bá ẹ dúpẹ́ fúre tí lẹ́dùnmarè tó ṣe. olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ fún mi látẹ̀wọ́ ẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ó tó àkókò fún màmá wa láti wá gé àkàrà òyìnbó ìyẹn àkàrà ọjọ́ bí tí wọ́n bá ti wá gé àkàrà yìí àwọn ẹbí ará ojúlùmọ̀ wọn wá bá wọn ya fọ́tò lẹ́yìn tí wọ́n bá ti ya fọ́tò tán eléré wa mayor Gbénga Peters wọ́n ní àwọn ti ṣetán láti fi ìlú àti orin dá wa lára yá títí di ọ̀la àbí rọ́ọ̀lù pupa <laughs> ẹ bá fi fún ọ látẹ̀wọ́. so mọ́mí wa ẹ máa bọ̀ láti wá gé àkàrà àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́ <laughs> màmá bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ iṣẹ́ àwọn ọmọ yín aṣojú ẹ̀mí yín ah, àwọn ọmọ yín wọ́n á máa ṣe rere lójú ẹ̀mí yín <laughs> ẹ ṣe máa ẹ bá mú ọ̀bẹ sí ibi àkàrà Allah ni a máa pè mo dẹ̀ fẹ́ kí gbogbo wa kí ẹjọ́ ìmí láti pè Allah tí a bá ti wá pè h tó gbẹ̀yìn kí màmá wa kí wọ́n gé àkàrà ó yá a l l a e, ẹ bá mi fún màmá látẹ̀wọ́ <laughs> all right. gbogbo aráyé o ni wọ́n bá ẹ jó gbogbo ènìyàn ni wọ́n bá ẹ àádọ́rin ọdún tí o ti bá bọ̀ ó dúpẹ́ o fọlúwa o àráyé o wọ́n bá ẹ jó àráyé o wọ́n bá ẹ yọ àádọ́rin ọdún tí o ti bá bọ̀ ó dúpẹ́ o fọlúwa o. Madam Aduni ẹ kú oríire. ṣoògùn ẹ tó jọ bí mo kí ẹ. àyọ̀ǹgẹ̀ mọ́ mi ṣá máa dá gọ̀jọ̀gọ̀jọ. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. já wọn sí. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. bó wá sọ pé ọ̀pẹ ló yẹ bàbá àgbàlagbà nígbà tí mo rí bẹ́ ṣe tó. bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. mo wá sọ pé ọpẹ́ ló yẹ. àwọn ìbejì èrò táṣà ni kò ti di gbàgbé o. ṣàlàfíà ni pẹ̀lẹ́ àyà mi. iye ọkọ mi ẹ káàárọ̀ báwo ni àdúpẹ́ ṣàlàfíà bàbá yìí kọ́ ṣé mo bá. wọ́n kí òun lókè wọ̀ ní ìfẹ́ wọn sílẹ̀ ẹ̀rẹ̀ kùnà ọwọ́ ọjọ́. Ah! ìyá mi ṣe mo dúpẹ́ ìwọ gan-an làbá kígbe kú àdúrótì o ṣe mo dúpẹ́ ṣé o ọlọ́run olódùmarè ló fi ẹ́ ṣe lóṣù kan ṣoṣo ní ilé. àbí o lágbára lọ́wọ́ náà ọmọ adé ṣe yẹ fún wa náà. àbí àbí ní ọdún tó ń bọ̀ ìbejì láti láti báyìí máa ń ṣàyẹ̀ rẹ̀. a ìbejì bẹ́ẹ̀ kọ́ sí o wọ́n torí ìkúnlẹ̀ míì tó tún máa kún nínú ilé wa yìí mẹ́rin láti láti láti lágbà lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ wá sórí tó bá dé kó mi torí bẹ́ẹ̀ ni ẹ gan-an ni máa tó lọ agbára ọlọ́run ká. àbúrò. ta làbúrò ẹ táyé lolúṣọ tún ti bẹ̀rẹ̀. kẹ́hìndé mi ń ṣe gbẹ́ ẹ̀ mo ṣẹ́jú ẹ̀ délé ayé. ń ṣe gbẹ́ ẹ̀. ìwọ ó dàbọ̀ ń gbọ́ aya mi. ń gbọ́ nínú táyé àti kẹ́hìndé ta lẹ́gbọ́n. ẹ̀ẹ́ mo máa ń gbọ́ tó máa ń sọ pé ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ̀n. ó tán ó dà pé gbọ̀ngàn yọnu ó yọnu ṣé mi ṣe gbẹ́ ni. nínú táyà tí kẹ́hìndé dalẹ̀ tó kó délé ayé náà méjì. ọkọ mi ẹ bá dé yẹ kí n sọ̀rọ̀ ọ̀tán náà. Ah, ok. àmọ́ nísìnyí ò ya ọkọ mi àwọn tí wàá fi ọkùnrin wọn ti fi ṣẹ̀gbọ́n yín. oh serious ta ni ṣíṣe ẹ ìbágbé bí kò ṣe légbò kú ọjọ́. mo jẹ́rìí ẹ̀ kò sí kọ́rọ̀ ọkùnrin mo ṣáájú ẹ̀ délé ayé mi ìṣẹ́gbẹ́ kẹ́hìndé. gbogbo àní kò má sọ mọ́. o iye ọkọ mi kí ni kí n ṣe fún yín ní jíjẹ. báwo ṣe àyà mi wo mi ń ṣàlejò. àbá jọ̀wọ́ jàre máa sinmi. ìdílé ló bá mi ṣe kó tó bá mi ṣe kíá sọ fún mi nígbà jáde. pẹ̀lẹ́ wá ṣé bàbá yìí ti pè é. bàbá wọ. ọkọ mi ṣù ti pè é. ṣé nǹkan tó jí ṣe tí bàbá mi bí lára kùtùkùtù ni ẹ. ṣé ìyẹn ò bá tó jí ká ẹ mọ́lé fún táyé lòlù. ó dáa kó burú mi tí gbúrò ẹ kò tí pè mí ẹ̀yin lẹ́mu ọ̀rẹ́ ẹ̀ kúkú ni àánú ẹ̀ sì tún ní pẹ̀lú má ṣe wùn yín kẹ́ ṣe ṣe. <laughs> anyway a sọ̀rọ̀ lánàá. táwa ló mú nǹkan tẹ́lẹ̀ ẹ́ kí ló sọ. olóhùn àtàwọn ọmọ ìpá àwọn miss flight ni bó tiẹ̀ dùn pé òun lè present níbi birthday mama mo dàgbà pé kì í ṣe yẹn bẹ́ẹ̀ lóòótọ́ mo ṣàmù. a sọ̀rọ̀ tó pọ̀ o ó dẹ̀ sọ pé nípa ọ̀rọ̀ ẹ pé kò sí any problem tó ń bá ti dé gbogbo everything la máa yanjú. Ah, pẹ̀lú fọlọ́run inú mi dùn ó. kò sí wàhálà ọlọ́run sọ pé ó máa bá mi ní o eh. bìláyé lè ziláwọ ọlọ́run sọ pé máa bá mi ní. mo ti fẹ́ jáde kíákíá ọdún tó mọ̀ lọ site mo ìyá yìí ọmọ wọn náà fẹ́ bá màmá mi ṣeré. ṣé wàá rí nǹkan sìn ṣé wàá tán the other time wọ́n accuse mi pé mo jí wá kẹ́ ẹ mọ́lé ǹjẹ́ tí n bá pẹ́ díẹ̀ sí kí n tó dé ṣé màá bẹ ẹ́ ńlé. ṣé orí ń sìn ó ti ẹ̀dá wọ́n fẹ́ lọ kí màmá mi èmi náà ṣẹ̀ṣẹ̀ kúrú mo ṣẹ̀ṣẹ̀ rí wọn ní ìjẹta náà ni. Hmm. ṣùgbọ́n mọ́tò dání. of course abo fẹ́ yà ni. mi ìyá mọ́tò ẹ̀ drop mi síbi tèmi ń lọ tí báyìí tó máa bá wọn lọ́dọ̀ màmá. ó yá fún mi ní nǹkan wọlé kó fún mi ní nǹkan. kí ni kẹfẹ owó. Eh. èlò. hundred thousand. hundred okay make it five àbúrò ah, mi kò sí nǹkan tó ń ṣe sí màá dín owó yẹn kò fún dáadé kò sí nǹkan tó ń ṣe sí. èdè rẹ dùn. <laughs> ok. Hello baby. adẹ̀ kùnà owó tí yọ̀ rẹ wá ọ̀gá. Ah, in fact kọ́lọ́dé àmàlérò ẹ̀ ṣe fáwọn òru arúgbó wa in fact owó lọ̀rẹ́ wa náà mama at seventy. <laughs> mama at seventy. Oga. wíì n fẹ́ bi ẹ́ lọ́rọ̀ kan. ah béèrè náà. kí n béèrè ṣé kò jẹ́ kí n máa tiẹ̀ fura sọ̀rọ̀ ara wa báyìí. ìfura bíi ti báwo. ìwọ náà wò àwa mẹ́ta la jọ rìn tèmi àti ẹ bá nawọ́ sí nǹkan kan bá a nẹsẹ̀ pàbó ló ń já sí ṣùgbọ́n tọ̀rẹ́ wa Táíwò kó tó nawọ́ ni pàápàá gbogbo ohun rere tó ń wá ó ti tó lọ́wọ́ ọ̀rọ̀ tiẹ̀ wá dàbí ẹni pé iṣẹ́ kékeré owó ńlá jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ o mi ò rí ọ̀rọ̀ yìí rò tẹ́lẹ̀ o ọ̀rẹ́ mi kan sàbúrì òun ló wá ń jẹ́ kó yé mi pé ṣé kì í ṣe pé ọ̀rẹ́ wa àìsíkí èmi àti ẹ ló ń lò. irọ́ nìyẹn ah, ṣé ẹ wá pọ̀ sí irọ́ nìyẹn ò lè possible mo ní wa. Mm. mo ní kó dẹnu mú sórí ọ̀rẹ́ mi sàbúrì ojú ẹ̀ ti rí tó nílé ayé etí ẹ̀ dẹ̀ ti gbọ́ àìmọye nǹkan ó ń jẹ́ kó yé mi pàápàá ipe ẹ̀gbọ́n a máa láìsìkì àbúrò bẹ́ẹ̀ ni aya a máa láìsìkì ọkọ sọ fún mi tá a lèmi àti ẹ tá a tán mọ́ra wa tó wá bèlè pé àìsìkì èmi àti àwa wà available ọ̀gbẹ́ni Táíwò nílùú sọ fún mi sọ fún mi. ah èmi ò rò débẹ̀ tẹ́lẹ̀ ṣó ti gbọ́ ó dẹ̀ ti gbà. àìmọ̀ àtijọ́ ó tún yẹ pé tá a bá náwó sí bí báyìí kò ní bọ́ sí tá a bá náwó sọ̀hún kò ní bọ́ sí ló wá ní kí n má gbà. ọ̀rẹ́ mo ti gbà ó ṣíṣe kú o ṣé kò wá jẹ́ kéèmà àti ẹ̀ ṣe kí ni ká wá ní kúnlẹ̀ ẹsẹ̀ wa. òótọ́ ló sọ ó yẹ. ó yẹ. mo ti gbà ó dẹ̀ yẹ ká wá rí. ẹ ká ọ. àlàáfíà ni màmá kan fún wa ní ọjà láti gbé e lọ. báwo kíchìn ni kó máa gbé lọ káàárọ̀ school kan. mọ́mí mọ́mí mọ́mí ṣé ti dé. Ah! aya mi ayọ̀ òye láti ọba kò ní ayé àgbẹ̀ ọkọ mi ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹ ṣe náà. Ah. kí ló wá dé láti jẹ ẹrin ó fẹ́ mọ́mọ́ mi wá kí mi ni. kò rí bẹ́ẹ̀ màmá ẹ má bínú ìdí nìyẹn tí mo fi ní kémi àti ìwà bá yín ṣeré láàárọ̀ yìí. o ṣe ọkọ mi ọmọ ọlá ọmọ náà tí màmí ò bá tiẹ̀ mú wá ó yẹ kí ìwọ náà lè dà wá kí mi ń bì. eléyìí kò mọ̀bi kankan lẹ́yìn kan gbé lọ sí skul kan dá padà wá sílé kò síbi tó lè dá mọ̀ bó ṣe wà yìí. ta ló fà ẹ̀yin lẹ fà ẹ̀yin lẹ jó mọ̀bi kankan ẹ̀yin ni kò burú sórí èrò ọkàn mi sí ẹ láàárọ̀ yìí àdúrà mi sí ẹ ló máa bí fún mi. <laughs> àbí o ó dá mi lójú pé ó ti ṣe nítorí pé àti kẹ́hìndé wọ́n sì fi dápara fún mi láàárọ̀ kí tó kúrò lé. sori pé kan náà lọ lọ́wọ́ bẹ́ẹ̀ni èmi lọ lọ́wọ́ ẹ ọmọ kan ń bẹ yẹn kíkanú yín múra kó wá lọ́jà fún mi o. máa ṣe oúnjẹ fọmọ mi. ẹ wò màmá ẹ bá ṣe yọnu. kémi náà tó débi báyìí mo ti yà lọ́jà mo ti ra oríṣiríṣi nǹkan tí màá fi ṣe oúnjẹ fún yín ẹ má ṣe yọnu torí èmi àtọmọ yín a máa jọ bá yín ṣe láti sìn títí dìrọ̀lẹ́ ká tó máa lọ lé mi. ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni. ṣé aya o ṣeun ǹlẹ́ bàbá yín kọ́. ṣé ẹ mọ wọn ni pé wọn láìkì ṣẹ́gun ká tó kúrò nílé ganan ti dágbére sáìtì fún mi wọn máa ti lọ bí iṣẹ́ ti hmm. ó dáa ó ti ṣe ẹ ló dáa owó mọ̀ pé èèyàn lè múṣẹ́ jẹ kó múṣẹ́ jẹ iṣẹ́ lóògùn ṣẹ́ ẹ̀ ṣọwárí lọ́rọ̀ oníṣẹ́ yìí bàbá wọn náà fi jọ. ìyá ajá tí ẹ ìsinmi díẹ̀ ṣe àyà wọn náà rọmọ kẹ ẹ o kò iwájú ọgbọ́n ọgbọ́n ẹ̀yìn ọgbọ́n ọgbọ́n o olùmúdọ̀tún ọ̀dọ̀kan rò sí àárín ọgbọ́n ìtọ́ ọrùn ilé ọ̀tẹ̀tẹ̀ bá bàbá ẹ̀ bá yòyè bá dá bá ìtẹ̀ báyìí àwọn awo ìwà o ọgbẹ́ ilé mi ò mọ́ fi ibi pèrè mọ́ fi ibi pèrè mọ́ fi òróró sọ́hun láwọn mi bàtà ń kí. ẹ̀yin èkejì mi <laughs> ọ̀rẹ́ yín tẹ́ pé àsìkò yín nílò kó lásìkò yín o bẹ́ẹ̀ ni gbọ̀ngbọ̀n ló gbẹ́gbẹ́ lẹ́nu mi o ìyá rẹ̀ gbọ̀ngbọ̀n ló dúró tì bí òkè ọmọ nífẹ̀ẹ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ náà sì nífẹ̀ẹ́ ẹ sì mọ̀ pé gbogbo ọmọ tí bá ń ṣe tòbí òbí yẹn dẹ̀yìn lẹ́yìn irú wọn. Isaac yín kan nílò ìfẹ́ mi èsì ìpúrọ́. Isaac wa kọ́ ló ń lò. ẹ bàbá ẹ farabalẹ̀ kẹ́ gbálàyé wa ṣe rí ọ̀rẹ́ wa tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí pẹ̀lú àwa méjèèjì iṣẹ́ kan náà la jọ ń ṣe bàbá tí àwa mẹ́tẹ̀ẹ̀ta bá ń du contract níbì kan náà báyìí gbogbo bá ń jẹ tọ̀lọ́ owó ọmọkùnrin ló máa ń já sí. Hmm. ó wá dàbẹ̀ nípa àwọn agun àti ẹ̀rù ṣe mọ́ rárá ṣe rí ọ̀rọ̀ tó rẹmi yìí sọ yìí òun làwọn èèyàn tó nífẹ̀ẹ́ wa náà ṣe ta wá lólobó pé aásìkì wa lọmọkùnrin yìí ń lò. Ah, ah, ah, rárá wọn sòbí ẹ mọ jọ purọ́ fún yín bí mi ò bá wá pẹ̀lú ọ̀bọ̀jáko tí n bá ní aásìkì yín nílò irọ́ mọ́ pa ẹ̀yin lẹ́sà tẹ́tẹ́rẹ́ ọkùnrin yìí sì sa tẹ́tẹ́rẹ́ àti ìròyìn ẹ jẹ́ kó mẹ́sẹ̀ kó le bàbá ṣe bí kìíní ìbá ṣe ájò fún yín ẹ gbà bí mo ṣe sọ fún yín ire lẹ́ bá ń bẹ̀ kò sí lé náà yín lówó tọ́pọ̀ ìwọ̀n bówó díẹ̀ ní ọ̀nà yín àmọ́ bẹ́ẹ̀ náà bá ti lówó àṣà ní ọ̀jẹ́ ògùn tí ọ̀jẹ́ wíwẹ́kù kan ni ni ògùn dòkun mọ wíwẹ́. ẹ ah, eh, ó dà bàbá tó bá jẹ bẹ́ẹ̀ bí èlò ló wà lọ wa. kò lè ná yín lówó tó pọ̀ náà bẹ́ẹ̀ bá mú bí ẹgbẹ̀rún márùn-ún wá àmọ́ bẹ́ẹ̀ bá dánṣẹ́ wò ẹ gbà pé eré lolúwa ẹgbẹ̀rún márùn-ún. ibà ṣé kò jù bẹ́ẹ̀ lọ bàbá. ní ọ̀la lágbára ọlọ́run àfojúkọ́ yìí ọlọ́wọ́ sọ bàtà yọ̀ ní ẹ ṣe gan ọmọ bọ̀ láìsí kì í yín o ẹ kì í wà nìkan yín ẹ má gbé yín lọ́kàn rárá ẹ ṣe gan ọmọ bọ̀ ẹ àgbẹ̀ ọmọ ẹ ọmọ mi ti yín o. sáré tètè sáré kí ló rí sí ohun tí bàbá yẹn bá a sọ sí. kí ni mo tún fẹ́ rí sí ó ti sọ pé màmá táyé ló wà lẹ́yìn ẹ̀ tí gbogbo nǹkan ẹ̀ fi ń gúnrégé kí ló tún fẹ́ bá wa sọ so o mọ̀ tún ẹ̀ ṣé wò mọ́ kí bàbá yẹn kò fẹ́ fi gbogbo ẹnu bá wa sọ̀rọ̀ ni hmm. ṣé wò mọ́ pé nǹkan tí bàbá yẹn ń tara ti sọ fún wa ẹni pé àjẹ́ nìyá táyé ah, ó dẹ̀ ń ṣe à ìwọ kì í ṣọmọ ilẹ̀ yìí eh. ṣé o mọ̀ kó tó bá sọ pé obìnrin àbí ìyá àyàn ó wà lẹ́yìn èèyàn ṣé o mọ̀ pé túmọ̀ ẹ̀ ni pé àjẹ́ ni. aṣọ ọmọ ìyá àjẹ́ là ń bá rìn látijọ́ yìí. fine ọmọ ìyá àjẹ́ là ń bá rìn o àwa fi tán babaláwo ó ní ká lọ mú five thousand naira wa. Hmm. sọ fún mi five thousand owó kìíní ṣó tún fẹ́ mú ìyá tiwa náà wọnú ẹgbẹ́ àjẹ́ ni àbí ó fẹ́ gbowó yẹn lọ́wọ́ wa kó wá sọ wá di jẹ̀jẹ̀ tì sọ fún mi ọ̀rẹ́. ah wo kọ́lápọ̀ mo ti sọ jí abẹ́ta kò sọ jí. Ah ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan. madam ó dàbọ̀. ẹ ṣe ọkú ẹ tún máa débí o. mọ́mì kí ló tẹ̀lé fún ọmọkùnrin tó jáde sí i. Ah, mo ṣọ́ra ajé fún dáadáa kó tún máa wo mo dín lówó ó dẹ̀ lóhùn padà bọ̀. ó dàtí kò dé mo ti tó ti jáde ìsìn irú aṣọ yẹn gan mo dẹ̀ rí lọ́wọ́ ẹ̀. ó lọ ra aṣọ yẹn lọ́dọ̀ kẹ́hìndé. bẹ́ẹ̀ ni mà. ó lọ ra aṣọ yẹn lọ́dọ̀ kẹ́hìndé. ẹyìn orí mi o. mummy mo ṣàkíyèsí gan lénìí ẹlẹ́ẹ̀kẹta tó máa ń ránṣọ mi ìbàlẹ̀ lẹ́yìn tí bá dẹ̀ máa padà wo ọ̀dà pé ìgbọ́n ti máa padà lọ ra aṣọ yẹn irú aṣọ yẹn gan mo dẹ̀ máa rí lọ́wọ́ wọn. ó ṣe àkíyèsí. ó ìwọ ọmọ kékeré ìwọ náà ń ṣàkíyèsí. bẹ́ẹ̀ ni mà kò yé mi mọ́ o kò gba ibì kankan yé mi. mo dẹ̀ mọ̀ pé ọlọ́wọ́n ọba tó ṣẹ̀dá mi sílé ayé á ṣàánú mi á gbà mí lọ́wọ́ àgbà oúnjẹ lọ́wọ́ ẹni. kàmímà. lọ́ọ́ máa ṣọ̀rọ̀ ajé alájẹ tiwa náà wá. yes ma. olú ọlọ́run alágbára. kábíyèsí. ọba tó ní kọ́kọ́rọ́ tó tì í tó ń ṣí. kábíyèsí. ilẹ̀kùn ìbànújẹ́ ẹ bá wa tì í o. àmì ò jésù. ilẹ̀kùn àṣeyọrí ẹ bá wa ṣe. àmì ò jésù. a máa yìn a máa borúkọ yín ga. àmín jésù. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ ǹlẹ́ ìyá wa. Hmm. ṣe rí hmm, ọ̀rọ̀ arábìnrin tẹ̀ ń sọ yìí ah, arábìnrin yìí kò rí ti yín in fact kò rí tẹnìkankan rò ah, ẹ lè mọ ọ̀rọ̀ wípé ó ń dán fún un ṣe rí ìyọ́nú ìyá rẹ̀ ní rí nítorí ó ń tọ́jú ìyá rẹ̀ gidi gan ẹni tó bá wà tó bá ń tọ́jú àwọn òbí tó bí yóò mọ̀ rí ìyọ́nú wọn gbogbo tí bá ń dáwọ́lé báyìí yóò mọ̀ yọrí sí rere ni n tó ṣẹlẹ̀ nu. Hmm, ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ kí wàá ní ìṣòro tó wà nínú ayé tèmi tó fi di pé tí n bá pàtẹ látàárọ̀ mi ò ní tàti tilẹ̀ máa fi sún bí ọmọ táwọn wí tó bá ti ń dé ọjà báyìí àwọn èrò ti dúró dé kéèyàn máa ta aṣọ bí ẹni tó ń ta ìrẹsì kí lèmi wá ṣe fọlọ́run kí ni ẹ̀ṣẹ̀ mi gangan níwájú ọlọ́run tó jẹ́ pé tí má ti jókòó báyìí màá wò títí títí báyìí màá dẹ̀ tó ń gbé lọ lórí ìjókòó ibẹ̀ ni màá sùn títí màá tún fi palẹ̀ mọ́ kí ni ẹ̀ṣẹ̀ mi wájú ọlọ́run ọ̀gbun kí ni mo ṣe fọlọ́run ọba ah, <laughs> ọmọ ẹ ló ń ṣe èmi o. ìyá wa ṣe fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ òun kọ́ ní ṣe yín. òun lèmi rò pé ń ṣe mí lójú tèmi o. kò rí ti yín rò àmọ́ síbẹ̀síbẹ̀ ṣíṣe kù o. ṣe rí ṣọ́ọ̀bù yín yẹn a ó gbé ẹ̀bẹ̀ kalẹ̀ síbẹ̀ a ó tan kándù mẹ́ta àwọn ọmọ ogun gbala wọ́n gbàdúrà kíkankíkan ẹ mọ̀ ta wàràwàrà lágbára ọlọ́run alààyè kò jù bẹ́ẹ̀ lọ. ó dà ẹ ṣé mo dúpẹ́ kándù a máa fowó rà ní bẹ́ẹ̀ náà bá wà bí òjò owó mọ́tò àṣàfẹ́ fún yín ọjà aláàdẹ́ta yìí mo ti gbọ́. ní kíákíá ni o. kíákíá ni tí n bá ti ráyè máa hmm. wá sọ́dọ̀ yìí àwa lọ ṣe. àdúrà bá iṣẹ́ àdópẹ́ ẹ̀lẹ́ àmàríyìn ẹ mọ̀ ta o. orí ọba mọ bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ikú o bẹ́ẹ̀dá ọba mọ pé tọ́ ìlú èèjì gbogbo báyìí lọ. wọ́n máa dáyé já. kẹ́hìndé àdùnní òye wọ̀ kọ́ bẹ́ẹ̀ ni owó bó ti rí. lẹ́gbẹ̀rún ìrẹ̀dá kọjá kò sí tí ó ṣe àmọ́ òun ta dárúkọ rẹ̀ sí gan ẹrù bọ́ bá lè dá kọjá pẹ́rẹ́ wákàtí kan sí kejì ẹ̀ ń bẹ̀. ṣé bàbá ẹ mo dúpẹ́ ẹ o bàbá mi màá kúkú máa rí yín bá ẹ̀yin àgbà náà lè ń pa lówe ẹlẹ́ni tí ò bá fẹ́ kéèyàn jẹun yó ṣe ni ó máa ń yọ ọwọ́ ẹ̀ kúrò ní àwo. bẹ́ẹ̀ni àkíkà. ẹ wò bàbá mi tí bá ti ń ríṣẹ́ kínní ìbáyìí ẹ rí ọwọ́ mi. ẹ ṣeun lọ́pọ̀ ẹ ṣeun àmàlí yìí bá ọ ẹ ṣeun. ó o orí ọba mọ bí ẹgbẹ́ ti là bẹ́ẹ̀ máa sáré tètè sáré ikú o bẹ́ẹ̀dá ò bá mọ pé tó yàn o wọ́n máa dáyé já pátá ibi ó bá kú mi kú orí mi jọ̀wọ́ máa ṣàìgbé mi yẹ ọmọ bẹ́ẹ̀ borí ò bá mọ bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ikú o bẹ́ẹ̀dá ò bá mọ pé tó yàn o wọ́n máa dáyé já ibi ọba kù mí kù orí mi jọ̀wọ́ má ṣàìgbẹ̀mí ẹ ọmọ ọbẹ̀. apálára ìgúnpá nìyẹn kan ibi orí ń gbà àgbẹ̀mí kẹ̀dá mi má bàbẹ̀ jẹ́ o àṣẹ ìtẹ̀dùmarè kọ́ lọ́rùn. báwo ni Yes, ma'am. ó sàn á sàn án rẹ̀ wáyé. ẹkùnlẹ̀ má bìí pé mo gbà yẹn ti pẹ́ tẹ́ ti ah, ti dé bíbá oh, ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú báwo dẹ̀ wá ni ṣọmọ jíṣẹ́. ìgbà tí mo débí báyìí lọmọ yín sọ fún mi pé ó máa tó three weeks kọjá yẹn tó dé. madam sherry òótọ́ ló sọ ah, ó di three weeks kí ọjà wa tó dé ẹ jọ ọjà wa ò dúró lẹ̀ ṣe rí bí a ṣe ń gbọjà wọlé báyìí làwọn ń rà síta three weeks yẹn i hope kò ní pẹ́ jù. kò sí nǹkan tí mo fẹ́ ṣe màá dúró. ah ẹ ṣe. ṣé ẹ̀dẹ̀ wa máa wo three weeks yẹn ọ̀sẹ̀ kan péré báyìí ni ìrànwọ́ wa máa kù. ọ̀ ṣe máa wá lè dúró bọ̀ ẹ̀. kò sí nǹkan tí mo fẹ́ ṣe máa dúró. Ah, ẹ wo ẹ ṣe ẹ ṣe kò bẹ ṣe gan. tó bá ti ń kó owó yẹn wá fún mi màá máa kó wá fún mi. ah good ìyẹn wá ní security wípé dájúdájú ẹ máa padà wàá rà lọ́wọ́ mi ah, ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ wá ni o ṣe wọ́n lálejò ni. mo ṣe wọ́n lálejò máa ń ní kí n má wọrẹ. ẹ gbọ́ kí ló dé ẹ mú nǹkan ah, ó dà kó burú ẹ ṣeun máa ẹ ṣe kú fẹ́ o báwo wá ni alfa báwo lọ jà látàárọ̀. mọ́mì àti kéde ní kí n máa ṣọ́mà ti dé. ìgbà wo ni kẹ́hìndé ti dé. bí wákàtí kan sẹ́yìn. wákàtí kan wọn ò dé pariwo ń bẹ̀. rárá o. kò sí wàhálà kankan pẹ̀lú kẹ́hìndé. nǹkan tí mo kàn rí wọ́n ń dá àwọn kọ́sítọ́mà wọn lóun lọ́wọ́ ni. nǹkan kò ṣe. rárá o. ọmọ tó máa ṣe báyìí lọ wò fún mi lọ wò fún mi lọ wò fún mi. àbírò kí lè léyìí báyìí ládùúrú gbogbo. mọ́mí ah ṣọlá mi báwo ni. wà á òkè wà mọ́mí wa ní pé kí n bá wọn kí yín. ṣé pé mọ́mí wà ní ṣọ́ọ̀bù lẹ́ẹ̀kan tí mo kọjá. bẹ́ẹ̀ ni wà. ní ìdẹ̀mú wo bá mi kí wọn sọ fún wọn wípé tí customers bá ti lọ lọ́dọ̀ mi èmi náà máa wá yọjú sí wọn. ókè wà. ọ̀rọ̀ àmì pẹ̀lẹ́ jẹ́. owó yóò pé máa. ó pé bẹ́ẹ̀ ni. ah ṣe ẹ pẹ̀lẹ́ madam. yes ma. bá mi fún wọn ní plastic bag tó fi páàkì. ẹ mọ́ mi kò sí nǹkan tó ṣe wọ́n. kò sí nǹkan tó ṣe. bẹ́ẹ̀ ni ma. kò sí nǹkan tó ṣe kẹ́hìndé. bẹ́ẹ̀ ni mo dàtú sọ fún ẹ pé sọ kí n máa kí wọn. kí ni kí ló wí sí èmi ni kí wọn máa kí kẹ́hìndé abágunú ni wọn ọmọ yìí ni sọ gbádùn ṣá àbálákòóbá ni wọn ọmọdé yìí dúró eré kí ni ajá ń bẹ́kùn ṣe gangan kí ìwọ máa kí kẹ́hìndé èmi ò lè gan mọ́ ó ṣe kó wájú mi. wọ́n mi ṣe kò sí gangan. mi ò mọ mi lọ́jọ́ wá bí wa. ṣé lóòótọ́ kò sí nǹkan tó ṣe. wọ́n mi kò sí nǹkan tó ṣe wọ́n. ó wà dáadáa síbẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n mi ṣe ah, ah, kò sí. kò sí kò sí kò sí máa lọ ah! máa lọ jàre. ẹgbẹ́ o ṣe bí bàbá yìí sọ pé tó bá ti dá kọjá báyìí ó máa kígbe oró lẹ́ǹkan náà ni tó bá jẹ́ pé bàbá yìí ò mọ iṣẹ́ á má gbádùn mi tó á má gbádùn mi tó ọ̀dà kò ìdìjà ń sìn yín o wákàtí kan péré ló fún mi èmi á máa aṣọ àgọ́ ń sìn tó bá ti pẹ́ wákàtí méjì síbi ìgbọ́ ariwo bàbá yẹn á gbà pé ẹran tó fà tí ó jà òun náà pè ní nọ́mọ̀. hello yes báwo ni èmi ni wá mo sún ń bo ló wà á wò ó tètètètètè mo fẹ́ kó wá bá mi kó àwọn owó yìí lọ sí bá kówó ti wà nílẹ̀ tó máa kó lọ ẹ ó dẹ̀ mọ̀ pé báyìí náà wọ́n ti close for customer. ó dẹ̀ mọ̀ pé nítorí tiwa mánéjà ṣe ló máa dáhùn ìlú dúró jọ torí ọlọ́run táìmù o tètè o tètè tó bá lè make before that time inú mi á dùn táìmù ti lọ five thirty ló fẹ́ lù ìtètè dáhùn ṣùgbọ́n kò ṣe. máa tètè sáré ikú bẹ́ẹ̀dá ọba mọ́ pin tọ́yàn máa dáyé já ibi ọba kù mí kú orí. Mr. Polapo. Báwo ni o? Ẹ káàsán. Ẹ káàsán ẹ kú iṣẹ́. Ọjọ́ mẹ́ta. Ọ̀gá ń kọ́. Ah, ẹ bá wọn, wọ́n ti jáde. Ah, mo ní kí n wá ṣèwádìí nípa proposal tí mo submit fún contract yẹn ọ̀gá ti kó gbogbo ẹ̀jọ́ ọwọ́n ló dẹ̀ kù sí kan sọ ẹni tó máa gbé contract náà fún torí ẹ̀yin tẹ́ submit proposals ẹ pọ̀ gan o. Ah, ṣe bá a ju mẹ́rin lọ. mẹ́rin kẹ̀ ẹ wò. ibi tí èèyàn kì í ti purọ́ yẹn ẹ wò níta shortlist orúkọ àwọn tí wọ́n submit proposals nìyẹn. Ah, Al-Hassan Nigeria Limited náà tún submit proposal. Ah, ẹ mọ̀ ọ́ ni Mr. Kọ́lápọ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni pàápàá. ó <laughs> ti ẹ̀dá tẹ̀sọ́pọ̀ rẹ̀ yín tímọ́tímọ́ ni because Alhassan yẹn ọ̀gá sọ̀rọ̀ wọn ní dáadáa gan ni o bí mo ṣe ń wò ó possible kó jẹ́ pé ọwọ́ wọn ni contract náà máa bọ́ sí ó possible kó lọ́wọ́ wọn ló máa bọ́ sí. anyway no problem tí ọ̀gá bá dé. chegou. Uncle, please tell us a story. Hello Kọ́lápọ̀. ha láwùyí mú wa ókè o. kí any good news. Omo kò sí good news kankan rárá rárá ni o ọ̀rẹ́ wa náà submit proposal fún contract yẹn náà o. gbà bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó máa yé mi gan pàápàá pé òun lọ́ọ́ máa fún ní contract yẹn o. Ah, you don't mean it ṣé ọ̀gbẹ́ni máa jẹ́ ká jẹun nílùú ìbàdàn. Ah, nǹkan tèmi náà sọ nìyẹn ilé tí wàá fẹ́ sú mi ó ti sú mi. Ah, omi ìpa gbọ́dọ̀ ríra kíákíá nìyẹn o. bó ṣe wà gangan nìyẹn gbogbo bíkíbi tó bá wà ṣáà ti sọ fún mi ń bọ̀ wá bá ẹ. mo wà lọ́fíìsì náà ọ́fíìsì mo wà tètè máa bọ̀ jẹ́ ká ríra kíákíá mo wà lọ́fíìsì máa dúró dẹ̀. o mo ti dọ́dún ẹ̀ tán kó dúró ni oṣù ti gbọ́. borí ọba mọ bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ikú o bẹ́ẹ̀dá ọba mọ pín tọ́yàn o màmá dáyé jà ń pàtà ibi ọba kù mí kù orí mi jọ̀wọ́ má ṣàìgbẹ́mí yẹ ọmọ. bàbá o. bàbá inú yóò dùn gẹ́gẹ́ bí n tí mo sọ fún yín oògùn orí abẹ́nú gọ̀ǹgọ̀ o tí arí bó ṣe wà yìí ẹ̀yin méjèèjì ẹ̀ dà sí méjì ibikíbi tó bá ti bá yín ẹ̀yin ẹ̀ ṣáájú lù ìbá àṣenú oúnjẹ ìbá àṣenú ọtí ẹ̀yin ẹ̀ ṣáájú lù bó bá ti lè mú lẹ́yìn wákàtí kan ọ̀run lẹ rọ o àbọ̀rọ̀ mi ò yé yín ṣé ẹ wá rí ibikíbi tẹ́ ẹ bá ti lò ó fún ẹ má dúró tì í láàrin ìṣẹ́jú méjì mọ́ ẹ tètè yọ̀ǹda rẹ̀ kẹ́ ẹ jẹ́ kó máa lọ èrè. iná ni o kò mẹ́ni o dáhùn oògùn sírí abẹnugọ̀ngọ̀ ká ẹ sọ́ra gidigidi gan lórí ẹ o. ẹ bàbá ṣé kò jù báwọn lọ. kò jù bá náà lọ ah. báwa tí ṣe ti wá nu kò jù bá náà lọ. ẹ ṣe bàbá ẹ ṣe bàbá kò tọ́pẹ́ ẹ dúpẹ́ ara ẹni. a máa rí yín bá ẹ ṣe bàbá. a máa jẹ fún yín o. ẹ ṣe bàbá o. olóòṣogùn kà mú àwọn tí ó jẹ́ wò ní bọ́. tẹ̀dùmarè kọlọ́run fàṣẹ sí. kọlọ́run tó fàṣẹ sí. borí Taiwo, Taiwo. mọ bí ẹgbẹ́ tí lárí ò bá mọ. a sáré tètè sáré ikú. a sáré kàdédà ò bá mọ pin tó yàn. bẹ́ẹ̀ ni a máa kàdédà. yes coming. ibi ọba kò fi kọ́. babaláyé babaláyé Táíwò Táíwò. Àìbò wà ní síbò káàkiri káàkiri ni àwọn aṣáàjì àbí ọgá o mo máa ń padà lọlé mo máa ń rántí pé ah, nǹkan kan wà tí mo fẹ́ mú lọ́dọ̀ ẹ̀. bí kí nìyẹn o. àgbo ti bí yẹn ni mo sọ fún ẹ. so torí ẹ ló ṣe wá wá bí báyìí. ṣé kò tó nǹkan tí ò ń torí ẹ wá àbí tá a bá complain sẹ́yìn náà kọ́ ló máa kó arójó fún. ẹ mo dẹ̀ sọ fún ẹ kó bá mi sọ fún bàbá yìí kó bá mi ṣe tọ̀rọ̀ mi o o mi gbèsè kankan. ọ̀rẹ́láyé tá máa bẹ̀ bu ansa. bá a mú díẹ̀ wá. ṣùgbọ́n. máa jẹ kó pọ̀jù ojú wa ti pọ̀jù wọlé ọmọ ojú kù. ìwọ fìyẹn lẹ̀. ọmọ mo rò pé òun retí oge kan ṣá ẹ tó fi wà lé báyìí. Táíwò Táíwò. Ah, kíni ta ló fẹ́ mú wọlé. ìwọ náà ló ń mú nínú ilé ti pọ̀ jù ó ti pọ̀ jù bá mi wá bá ọkọ̀ kan wá. ṣùgbọ́n ó ṣe fàájì sáyé sórí gbogbo bíbá bẹ kó pọ̀ wá sókè kó wálẹ̀ náà ni. bẹ́ẹ̀ wá sí ilé ọkùnrin. Ah, kí ló ṣẹlẹ̀ ẹrù nìyẹn ọmọ parí ẹ̀ ìwọ náà ló ní kó parí ẹ̀ṣẹ̀ ẹ̀ mo ti sọ fún ẹ. ọmọ kí ló ṣe jókòó ká ṣe fàájì. rán mi ní pẹ́ mo sọ fún mi lónìí torí àgbolo ṣe wá bíbá yìí. torí ẹ̀ mo ṣe wá mo kọ́ lọ retí oge kan nìyẹn ló jẹ́ kó wà ní òǹgbẹ́lẹ́ òǹgbẹ́lẹ́ dà ẹ̀ báyìí. yẹ́n sì yẹ. ọpẹ́ olúwa ah, èèyàn lóhun bá ọmọ ṣí. hello wuyi ṣó wa gbá dìmánà yẹn ó ṣe ẹ̀kọ́ omi báyìí sí ni o ó ti gbé kínní yẹn lura o. ó ti jẹ́. ó ti gbé jẹ́. lẹ́yìn. ìfún gbogbo yẹn gbé kínní yẹn lura báyìí ó ká ọmú rí ni. mo ya fàdúrà ṣe kí ni mo fàdúrà gbé bọ́ta mi ò lè sin désàlẹ̀ o bó ṣe lọ́nlọ́ ti ẹ̀ nìyẹn o. this calls for celebration. ah ọmọ ó ti di dandan and láti celebrate ẹ ní. níbo ló wà. Ah, ọmọ máa bọ̀ abẹ́ mi lè ilé mi wà máa bọ̀ ká ṣe fàájì ká celebrate ẹ. mo bọ̀ àbá ẹ̀ right away ah, ṣé wọn ò yẹ kájọ wà pọ̀ ẹ́ ó yẹ kájọ wà pọ̀ tí wọ́n bá mú wa mú ní ìsẹ̀ wa ó gbèrè títà tí rúbà àbí òye rẹ̀. <laughs> gbogbo chapati puripa fúra èmi gan pèpè ẹ lẹ́ẹ̀fún ẹ kí fàájì máa lọ. ó yẹ kí mo bọ̀ bá bẹ́ẹ̀ lẹ́yìn sí i that is it ó ṣe. Ah, ọ̀pẹ fọ́lọ́wọ́ bá má lọ ṣe nǹkan gbé ṣó mi ni mo gbé ṣá. Ah, orí ọmọ ah! bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ìrẹ́ tó bẹ̀dá ò bá mọ pín máa dáyé jà wọn kàtà ibi ọba kù wíyí wíyí ẹ ọmọ àgbo o ṣé n tó mú n tó mú rèé bó ṣe dé báyìí ó lọ́rẹ̀ àgbo ló gbóhùn wá bíbá òun fẹ́ máa gbò àgbo jẹ̀dì ó ní bẹ́ẹ̀ ni mo ní ṣe ohun tó gbẹ wá bí nìyẹn ó lò ló gbóhùn wá mo ní kó ṣe sùúrù n bá wọ kíchìn lọ n bá sáfẹ́ n bá ṣe kíni n bá gbẹ̀rù sí i bí mo ìpè dọ́rẹ̀ báyìí tí mo gbé fún báyìí ó dàlúra ni jẹ́jẹ́ tó dàlúra báyìí orí ẹ̀ wú ó wọ̀ lára orí ẹ̀ ṣe wú báyìí n ń wú display ni mò ń wò ni mò ń sọ báyà ṣe kí ni mo fàdúrà ṣe kí ni mo fàdúrà títà o ṣáà mọ̀ pé bàbá sọ fún wa pé kò gbọdọ̀ pẹ́ lẹ́pẹ́. ló fi sí lọ. dúnà <laughs> ó ní àgbo jẹ̀dí débi. àgbo o. Ah! <laughs> a jẹ́ pé òǹfà wà nù oògùn yẹn. òǹfà. òǹfà wà nù ẹ̀ òǹfà yẹn ló fà débi. Ah! ọ̀rẹ́ <laughs> ayé àdá bàbá yóò fẹ́ fi gbogbo ẹnu ṣe kí ni kò fẹ́ fi já wa sí. kò ṣàlàyé tán ni. wọ́n bilẹ̀ sí i ó ti gbẹ́rù jẹ o. ó ti gbé jẹ. ọmọ mo fàdúrà ṣe kí ni mo fi gbé bọ́ọ̀tà ni. dòdò ó ti tó gbà wo tó ti wà lọ. a ti tó bíi wákàtí méjì. wákàtí méjì. bẹ́ẹ̀ni. ah jẹ́ ká pè wọ́n tó bá pè wá jẹ́ ká pè wọ́n. Ah, ó ṣeé ṣe kí ó ṣeé ṣe kí ṣe ti ṣe. ojú ò ní tiẹ̀ ah. ó ti ọ̀ wọ́n ní bókì ò bá wá balẹ̀ ní àlọ́ bókì. àbí. ẹ ló yín ká báwo báwo lọmọ mi tó ṣàṣì ń lọ sí ìdẹ̀rẹ̀ aláṣà ẹ̀yìn ẹ̀rọ báwo lọ yìí lágbára ọjọ́ ọ̀la tó láwọn. tó bá jí lálẹ́ màá pè é ti gbọ́ kó take care bye. hello. ẹ ẹ ẹ ká san o. ẹ ká san o ta ló ń sọ̀rọ̀. ẹ jọ mr kọ́lápọ̀ ló ń sọ̀rọ̀. ah ẹ ká san sá ṣàlàáfíà lẹ wà. bàbá yìí ni mo ní kí n béèrè. ẹ wọ́n wà lé àmọ́ kò pẹ́ tán wọlé ń sìn ìgbà tán dẹ̀ wọlé wọ́n ní ó àwọn pé orí ń fọ́ wọn orí ń so wọ́n ń rẹjú lọ́wọ́. ok ok ẹ ẹ mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀. ẹ ẹ jẹ́ kó sinmi ẹ jẹ́ kó sinmi ẹ tó bá jí ẹni mo pè. ó dà sá ẹ ti kẹ́ ó dàbọ̀. bye bye. kí ló sọ wọn lórí ẹ fọ orí fọ kò lè rí bọ́ bẹ̀ orí ẹ ó máa fọ̀ dọ́rùn ni ah, ah. ó máa fọ̀ dọ́rùn ni. mu akashi. ọmọ kó nǹkan síta kó nǹkan síta. kò yẹ kó síta. lọ́nà kí ló kọ́kọ́ máa jẹun ṣé òkè òkè ẹ̀fọ́ kò náà tura ẹ̀ kó yẹ kó kó ti síta. ẹ ká sọ ní pẹ́ẹ́lí. àyà ọmọ ajá. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. tuesday aliasan lọ́tún aliasan lọ́sí lọ́ba ó rẹ bó ṣe rí nìyẹn o. o tiẹ̀ ní láti tún sọ fún mi èmi ah. bá ti ṣe kí mo ti kó mọ́ra mo ti kó jẹ báàtì. so bó ṣe máa wà nìyẹn. ẹ o ti lọ. ẹ kó lè wà bẹ́ẹ̀. ẹ o ti wà bẹ́ẹ̀. Ah, ah. ok báyọ̀ tó fọ̀ lọ́wọ́. hello. hello fọlákàn. ẹ ẹ ẹ ẹ jọ ta ni mò ń bá sọ̀rọ̀. olú kàtìkàtì wo ló sọ táíwò ló sọ̀rọ̀ náà. táíwò wo. ṣé o gbádùn ṣá. wọ́n sọ pé o pè mí nígbà tí mo sùn mo ní pé kí n lè tọ́ kọ́ lẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. anyway wọ́n á ní nǹkan tó ń pẹ́ wọn láti bá mi sọ bá ń pè mí padà fún ẹ bẹ́lẹ́dùwà Taiwo, eh? sọ pé bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ kọ́ ènìyàn kò sí. Táíwò ló ń sọ̀rọ̀ sí i. Eh, Táíwò kú o. Kò kú báwo. Eléyìí ò kú o. Eléyìí ló ń sọ̀rọ̀ yìí o. Táíwò bẹ́ẹ̀ sọ. Mo ló ń sọ̀rọ̀ eléyìí ò kú o. Àbí GSM wà lọ́rùn. Ah, ọmọ gbàgbé GSM ò sí lọ́rùn. Ah. Eléyìí mo gbóhùn ẹ̀kọ́ fáwọn kí ló kí wà ní ìtumọ̀ ilé. Ah, ìtumọ̀ ẹ̀ pé Táíwò òkú Táíwò òkú Táíwò òkú ó wá jẹ́ pé babaláwo yẹn mú wa ó ti mú wa múgùn nìyẹn o. eré kọjá múgùn bàbá yìí tẹ́ wa lójúmọ́lẹ̀ rí. Ah! bàbá yìí ti tẹ́ wa lójúmọ́lẹ̀ ọ̀rẹ́. Ah! wo bí ṣíṣe kú o àjẹ́ kó yí bàbá yìí màá tètè kó yí àwọn ayé ipò ọmọ àṣẹ kí ni wọ́n máa ń fi style na babaláwo o wọ́n dẹ̀ máa fi style ṣe kí ni wọ́n máa fi na ifá ọ̀rẹ́ ọ̀rẹ́. Eh? bá mọ bí ọbẹ̀ mo fi ọlọ́run ọba ẹni ìgbà ìbúra mo fi àlòkùrá níbúra mo fi àrẹ rama àrẹ krishna mo fi búra fún ẹ wàláìkàláì màá na ifá this time around màá tún wá fi style màá fi na kíni màá fi na ọ̀rọ̀ babaláwo tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá débẹ̀ ìlú lẹ́tí. ìbí ọba kú orí ìjọba. káàsán ẹ káàsán ẹ káàsán. ẹ jọ mi mọ ojú yọ kí ni mo lè ṣe fún yín. ọ̀gbẹ́ni wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ fún wa èyí dẹ̀ ni kò ní dọ́là. Ah! ẹ jọ nítorí tó lọ́wọ́n bá ẹ jọ kí ni mo ṣe mi báyọ̀ kankan já ẹ jọ Mr. Man. Sir. ẹ dìde sókè. Okay ẹ jọ ẹ jọ tó lọ ẹ jọ. máa ń tàwa wa bí kọ́ lélẹ́yìí òun kọ́ lélẹ́yìí o. mo dá a mọ̀ sẹ́ẹ̀. ṣáà ń fèsì ẹ̀ náà ọmọ mi gan dá otu ẹ kò lè jẹ́ máa ìlà wa wà. ẹ wá tí èdè bá ń dì yín èdè ò lè di èmi mo ò fọ lójú wọn júwèé lè fún mi dáadáa mo dẹ̀ dá a mọ̀ wàá wò dáadáa ẹ̀ǹtà má wé sí èmi gangan gan ṣe mọ̀ pé mo wà níbí pẹ̀lú ẹrù ni tó bá pè wọ́n ni màá ti yọ straight lọ́wọ́ kan ni bobi tọ́pọ̀ ló bá jọ kọ̀ǹkọ̀ a máa fi sílẹ̀ kó máa lọ ní o máa lọ ti ẹ jèrè. wàá ṣe òṣèré mi sí ẹ mi ò lè mí sí ẹ mi kí ẹ kábọ̀ wá yìí. òun kọ́ ni mo lóhun kọ́ ni. màá lè mọ ní sùn lọ́wọ́ mo lóhun kọ́ ni. ní sùn ẹ bá tu ọ alóhun ni. ẹ bá tu ọ lọ́dọ̀ wo. ọgbọ́n kan tó. alóhun kọ́ ni. báyìí kì í dìbò náà. dúró tí ìdìbò àwọn ọmọ yìí kò lè mẹ́mi.

arima yẹn in fact i trace the site yẹn báyìí ni tí ó bá sí pé ẹni ká má yanjú ẹni a bá ti yanjú ẹ síbẹ̀ ṣùgbọ́n di maná ẹ ló ní pé kò ń ṣòun again. n ah, gbọ́ kò ń ṣòun bọ̀bọ̀ a rí ń bẹ̀ dúdú báyìí ni kò tiẹ̀ jọ rárá ah, kò jọ ah, ṣé bí fọ́tò wà lọ́wọ́ wà lè yọ síta wà lè fi mọ̀ bóyá òun ni bóyá òun kọ́. fọ́tò. Mr. Sula ṣàmà eh, ṣé bó sọ pé kí la káàárín wọn rèé òpònú ṣe bẹ́ẹ̀ mi lèmi fún ọ ní fọ́tò àbẹ́mi kọ́. fọ́tò yéé fọ́tò wà lọ́wọ́ ẹ̀ láàdùn bẹ́ẹ̀ látàrọ̀ lóò lè sọ pé fọ́tò wà lọ́wọ́ ẹ̀. ẹ máa wo ẹ máa gbà mí lọ́wọ́ àwọn olórí burúkú ikẹ̀ so o mú fọ́tò tá a lọ ṣe bí wèrè àbí ẹ máa wo àwọn wèrè. ẹ pé fọ́tò wà lọ́wọ́ ẹ ló jẹ́ ká fi identify bọ̀bọ̀ tá a wá lọ síbẹ̀ yẹn wàláyé ẹni tó fi ń bọlẹ̀ gan ni wọ́n bọ̀bọ̀ yìí wàláyé. kọ́ gba ìlọ́wọ́ àwọn wo ìwọ kọ́ lo lórí àwọn wèrè ìwọ kọ́ lo kó wọn jọ. ṣé bọ̀bọ̀ ẹ̀ máa ṣe mú báyìí. ee ó ga o pẹ̀lú gbogbo táwọn ilé ilé fún wa ọmọ mo rí táwọn ilé ìlú ó wàá mọ̀kọ́ tó dùn mí jù láyé mi pẹ̀lú gbogbo bá a ṣe tí ìrówó jẹun àwa tó yẹ pa never shop ebi nà ni wá nínú àìní náà láti yọwọ́ inú àpò àláti fáwọn ilé ìlú owó pẹ̀lú ẹ̀ náà pàbó ló já sí torí ọlọ́run tó bá rí bí ọ̀rẹ́ jẹ́ ká lọ bèrè owó wa náà. lọ́wọ́ àwọn ta ni. jẹ́ ká lọ bèrè owó lọ́wọ́ àwọn ta ni. àwọn ká lọ náà. ọmọ òfarabọ̀ ògbó kan tí dúdú yẹn pẹ̀rẹ̀ ẹ̀ ó lóun lólì ìkejì pẹ̀rẹ̀ ní kata hong ìkẹta pẹ̀rẹ̀ ní kelakan ó wá ní ká lọ bèrè owó ó dàbí porí ẹ̀ òpè tó bá yẹ kó bá mi lọ́nu. dẹ̀ dúró náà. ọ̀gbẹ́ni wẹ́ẹ́kì fọ́ sí lára ni wọ́n ń lára ẹ̀. dákẹ́ ẹnu ẹ̀ ó olè ah. fly bastard olóṣì ah, èmi ni máa pààyàn last ah, a tún sí àwọn ti ṣí ere Hey <sighs> guys ẹ wo ọpẹ́ tẹ́ máa mi dá ṣẹ́rí ti contract or no contract ìyẹn ti dó sáyé nù àti dúpẹ́ lọ́wọ́ náà lórí yẹn tí mo dẹ̀ mọ̀ pé percentage yẹn ó dó sáyé báyìí in fact ó máa tún ju tẹ́tẹ́tẹ́lẹ̀ lọ ṣé wọ́n rí ọpẹ́ kejì wí nǹkan kan ṣẹlẹ̀ sí mẹ́rin ìlànà mi ìrírí rẹ̀ ní ayé mi rí ìrọ̀lẹ́ àná ni mo jáde kó lé mo ní kí n sáré lọ sí site kí n wo ibi táwọn guys wọ̀nyí bá ṣe dé bí n ṣe dé site tí mo bọ́lẹ̀ mo tẹ̀sí ń wọ rárá bóyá màá rí supervisor wọn tó ń bá mi ṣe ń bẹ̀ nǹkan kan tiẹ̀ ni mo kàn bójú ẹ̀yìn báyìí ni mo bá ráwọn guys kan ń bọ̀ mo kàn gbọ́ ee wá o wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa o ẹ̀mí mi fò lọ báyìí ni mo wá o bọ́ọ̀rù ni o mi ò lè sọ párá tí kan máa tún dáhùn lára mọ̀ ń gbọ́ kì í ṣe máa iná ní ká báwí náà kò ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ argument láàrin ara wọn nìyẹn o bí wọ́n ṣe wíyí mi ṣeré o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ argument yìí nìyẹn o o fẹ́ gbọ́ bí egbé ló gbé mi kó láàrin wọn ni o bá fẹ́ẹ̀rí ni o bá ìjọ̀nù kan ló yọ mí kó ń bẹ̀ yẹn ni o mo ṣàkàn mọ̀ pé ọlọ́run kan yọ mí kó láàrin yẹn báyìí. ṣe é gbọ́dọ̀ mi tó pẹ́. ọlọ́run yọ ẹ́. wàláì. Ọlọ́run yọ ẹ kúrò láàrin wọn. ṣé kò tó ṣé kò tó àmì ìṣeré. Hmm, ẹ ó tọ́pẹ́. ọpẹ́ ní fọlọ́wọ́n bá o alhamdulilayi. ẹ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ olórin kan ni tó kọrin níjọ́ sí pé ńgbà tí ilé ń jó wàhálà àwòlà ló yẹ òun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yes. Ah, wá ó dà Ọlọ́run sá ti yọwọ́. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ ní gbogbo wa ni. ẹ àwa tí àwọn orí nǹkan gbẹ́kẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìyàwó náà ṣùgbọ́n ṣá mo fẹ́ kẹ́ ẹ̀rọ kò dáa kò dáa kò lórúkọ méjì tó ń jẹ́ kò dáa. ọ̀pọ̀lọpọ̀ kẹ́lẹ́ ń tẹ̀ láì sọ wọ́n. wọ́n ń rẹ̀. ṣùfẹ́ máa fi òun bẹ̀rù bọ̀bọ̀ yìí. ó ah. jẹ́ abẹ́rù. ṣùfẹ́ máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ pẹ̀lú ọ̀bọ̀ yìí. jẹ́ kó yé jẹ́ kó yé jẹ́ kó mọ orúkọ tóun ń jẹ́. wo bíbẹ̀. Táíwò ọmọ ìyá jẹ mo ìyá jẹ ní ẹ ah, ṣòrògé mi òun ni ah, ọmọ ìyá jẹ ẹ wo láti dáadáa gbọ́dọ̀ gbogbo ìgbìmọ̀ wa àti ìyẹ́ lórí àwa gbogbo ń tẹ ṣe tẹ kó àìsíkí èmi àdẹ̀tí rí díẹ̀ díẹ̀ wo bí báyìí láì tí ẹ̀ kó gbọ́ mi dáadáa àsìkò tó tí ó ju ara tó máa sán pàwọ́ àtìyẹ́ ẹ̀ wo olùṣe aláìlójútì tí ẹ̀ dúró ọjọ́ tó ló ṣe ọjọ́ ìbí fún yẹ gbogbo oúnjẹ tó kó wá fún wa ṣé o mọ̀ pé dá la lò fún ẹ àjẹ wọn àìta mu gan mo make pé èmi fúnra mi ni mo ṣe ìwọ ọmọ ìyá jẹ oṣì ọmọ ìyá jẹ ọmọ ìyá jẹ funfun ẹlẹ lọtún ló wà. àwa wí tán ilé náà wà ń bẹ̀rẹ̀ dé wo wo bíbá ilé ẹ̀kan sí tọ́rẹ̀ ò bá ṣe ṣe mọ́ check everything end up látẹ̀mí lọ ó gbá àbò dáhùn. ọgbọ́n pàtíkọ́lá pọ̀ mí ṣá. Hmm, hmm. dúró má wuyì mi ṣó gbọ́. Táíwò má wo èyí mi ṣé irọ́ ni Kọ́lá pọ̀ ń pa ni ṣé irọ́ ló ń pa ẹ dúnà Táyé kì í ṣe nǹkan tó dáa ọwọ́ amú àsìkè àwa méjèèjì ó kó papọ̀ ìwọ nìkan lò wò ẹ kó wò wá ẹ ìgbà tó ṣe seventy eight birthday fún màmá ẹ èló la rí náà twenty twenty naira làwa ṣe sápò ńgbà tá a rí two hundred tó ná àwa ò lè ná tiwa bọ́ọ̀rẹ́ ṣe hang ọwọ́ ẹ̀rí pẹ̀lú twenty twenty naira kò dáa ẹ́ kì í ṣe nǹkan tó dáa ìwọ náà bá mọ́ mi sọ̀rọ̀ no release our náà o oh, is not right. mr storyteller pé lọ́mọ ọ̀yá jẹ. ẹ nà àwọn ó ti mọ̀ náà ṣé ó ṣe ìbàdàn bá ṣe sọ̀rọ̀ ó ti mọ̀. orí ọba mọ ti là á bẹ́ẹ̀ dá ọba mọ pé tó yàn. ibi ó bá kù mí kù orí mi jọ̀wọ́ àṣà ibẹ̀ ni ẹ ò mọ̀ bẹ́ẹ̀ borí ò bá mọ̀ bí ẹgbẹ́ ti là á sáré tètè sáré ikú ọ̀ bẹ́ẹ̀ dá ò bá mọ̀ báyìí kí ló dé ṣé fẹ́ fògùn náà mi pa ni kí ló ń tọ́ dàbàrà bò mí bẹ́ẹ̀ yẹn ó ń ṣí eré ní. mọ́mì wọ́n bí. ṣé à ń jà ti tẹ́lẹ̀ ni. èmi ò fẹ́ gbọ́ báàjà báàjà ìjà ti dé náà nìyẹn ìjà ti dé náà nìyẹn kóníkàlùkù lọ ń lọ ẹ ẹ má kó bá mi ẹ má pa mí ọmọ ìyá ẹjẹ o. àṣírí yìí títí àṣírí yìí títí wọn gbọ́ ṣé lójú yín báyìí bí kí gbogbo ayé yìí kó jẹ́ ti yín nìkan ìrọ̀lẹ́ ẹ̀pá lọ́hùn ti dùn yín lọ kó wá gbọ́ o sọ́ni gbogbo ọjà tó ń ta tó ń ta sọ bíbà tó jẹ́ pé ìrẹsì ló ń tà yẹn ní bíbà ilé ni bí ayé ò ṣe ní wọ bíbà ìwọ náà ní tà kankan ẹ̀ẹ́dẹ́gbà bẹ́ẹ̀ ni mo sọ ọmọ yẹn dùn hmm? ẹ ń pè màmí lájẹ. ọmọ ìyá àjẹ ni ẹ lọ pè yẹ wá lọ pè yẹ wá síbí ìbàjẹ́ bẹ́ẹ̀ ni. mo nù kẹ́hìndé mà ní. kẹ́hìndé òṣìwò ni ẹ kẹ́hìndé òṣìwò ni ẹ bí ìpè bíbá ìkọlà wà kó tó di pé ẹ kó dé bíbá yìí ẹ wá débi tẹmú gbogbo lẹ ń pamọ́ bò òròbò ẹ ń pamọ́ bò òròbò ẹ̀yà aláìlójú tì yìí ọmọ ìyá àjẹ lọ pè yẹ wá kò sí tó fẹ́ fi mí ṣe. àǹtí ẹ fún wọn sílẹ̀ jẹ́ ká máa lọ. gbọ́gbọ́gbọ́ gbọ́ kèrèkèndé dúró ná ṣé ìgbà tó ń fa lọ nísìn tí ẹ bá tẹ̀lé ṣe fẹ́ dá ọjọ́ nù mí ni tí bá pẹ́ yìí méjèèjì pẹ́ ẹ̀dá ẹ̀kọ́ ṣoṣo bẹ́ẹ̀ ni mo sá fún yín ẹ pé àpọ̀kẹ́tì kan wájú mi wọ̀ mí ọ máa fojú ẹ̀ rí mẹ́wàá. mọ́mì hm? àwọn tèmi bá sọ̀rọ̀ dá yín lò kẹ́jẹ́ ká wọlé. wọn ò dá mi lóhùn gbádùn orí burúkú lọ ọ̀gọ́ta ọ̀gọ́ta ọwọ́ aláàárọ̀ àkúkú pé wọ́n òkúkú mọ nǹkan tó ń lọ ṣebí kóṣù ti parí kò ti gbowó tiẹ̀ ni kó sì kú ọ̀là náà fún mi kò jẹ́ nkọjá. àwùsùbìláì àti dúdú o àti funfun o mi ò bá kankan lọ́wọ́ ìyá mi mi ò sì gbọ́ nínú ìtàn rí pé ìran bàbá mi kan lájẹ́ ààbò lóṣù. ìní ìkọ̀kọ̀ bẹ tí ń wò mí yìí o láì kí n ṣàlùwàlà kí n sì gbàdúrà. ó tán tó bá wá jẹ́ pé bí nǹkan yín ṣe ń da tọ́wọ́ yín lọ sókè òun ni wọ́n rí tó fi ń sọ pé mo lájẹ kò yé wọn ni kò yé wọn ni ẹ̀dákẹ́dá tó bá jẹ́ pé kò ní nǹkan mi lẹ́yìn ọlọ́run nǹkan ẹ̀ á máa da ni tọmọ á máa da tọmọ ọmọ náà á máa da bó ṣe rí nìyẹn ẹ wá gbọ́ o ìlara ni o ìjà alára ò tán bọ̀rọ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wù mí láti kékeré mi mi ní nǹkan kan lẹ́yìn kí n ké pọ̀ lọ́hùn mo tún ti wá bá ọlọ́run dá májẹ̀mú sẹ́ wípé tí mi máa fi sílẹ̀ ọlọ́run wọ̀ mi ní nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run mi ni màá máa sìn bọ́ bá wá ṣe jù bẹ́ẹ̀ lọ wọn ò ní rí yín mú o ayé ò ní rí yín mú o ń táyé ò mú fún yín wọn ò ní béèrè lọ́wọ́ yín o wọn ò ní rẹ̀ sílẹ̀ iwájú báyìí lè máa lọ ẹ wò ọwọ́ mi mẹ́wẹ̀ẹ́wá rèé o. ṣe màmá ẹ pẹ́ fún àmọ́ ẹ ní fi àìsàn ló gbà lágbára lọ́wọ́n bá ẹ wà ní fi ọwọ́ yín méjèèjì ẹ ní fi gbé kọ̀ọ̀kan nínú àmì èjì sí gbogbo ohun tí ẹ sọ pátápátá ló yé mi tèmi dẹ ti gbọ́ mo dẹ gbà bẹ́ẹ̀ mo dẹ nígbàgbọ́ pé bó ṣe yé mi ó yẹ kó yé káyìndé bẹ́ẹ̀. àbí ṣé o ní kankan fẹ́ sọ. no mi ní kankan. Ah, ẹ dúró kẹ jẹun mo lóúnjẹ nílé. ẹ jẹ́ mọ̀ pé ó lè má ẹ padà yà á rọ̀ ni ayé àlọ́ yìí ló máa ń lò ọ̀nà mi pọ̀ bí ti wà ní pé. mi ń bọ̀ wá rí nínú ọ̀nà. náà gbogbo àlàyé tí àbèjì ṣe fún wa kí ni nǹkan tó rí sí. Táyé ṣé pé gbogbo ọ̀rọ̀ tí màámi sọ sílẹ̀ yẹn pátápátá ni ìwọ gbàgbọ́ èmi ò gbàgbọ́ o mi ò gbàgbọ́ rárá rárá. ó gba màámi gbọ́ dúnú kí ló fẹ́ kán tó sọ ó sọ̀rọ̀ wọ́n yọ kò mú òkun Táyé wake up ah ah mo ní mi gba màámi gbọ́ wo àwa méjèèjì tẹ̀ ti ṣe mistake in the first instance màámi kọ́ ló yẹ ká kọ́kọ́ wá bá fún rọ̀rùn báyìí ìwọ náà wò ṣé ẹnikẹ́ni tó bá lájẹ́ ó máa jẹ́wọ́ nírọ̀wọ́ ìrọsẹ̀ bẹ́ẹ̀ yẹn pòun lájẹ́ ojú inú wo nà ó èmi ò gbà wọ́n gbọ́ o. dùnà ó dà kí ló wá yẹ ká ṣe ń sìn. kò ṣe wò ó èmi ìbá da lábàá wípé kí a tọ̀ àwọn tó ní ìmọ̀ jù wá lọ ká tọ̀ wọn lọ ká fọ̀rọ̀ ohun wẹ́lọ̀ ó dá mi lójú pé wọ́n á fi òkodoro ọ̀rọ̀ hàn wá nǹkan tó yẹ ká ti kọ́kọ́ ṣe in the first instance ni. ṣé a ní ìdẹ ṣá. a ní ìdẹ o a a ní ìdẹ my dear ṣé bí ìwọ náà ṣá ti sọ fún mi wípé àwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń bu ẹ̀pá jẹ ni màmí ẹ̀ ṣé o rò pé ojú lásán nìyẹn kì í ṣe mere coincidence ni. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ní kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò má sọ́gbọ́n kan kò sí àbòsí àṣẹ nìtàn ọlọ́run ọba. kò sọ́gbọ́n kan kò sí ìmọ̀ kan àṣẹ ń tẹ̀dùmarè. kò sálùmọ̀ ajazan aleykum salam ajazan ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣí àfa. alájà sá ọdún wa yìí tírítírí díẹ̀ o. asalatu kan àti ẹwà rí iná ẹjọ́ mẹ́ta yàrá. ẹ má bẹ̀lú. ìyá yìí kan la máa ń gbé salatu tí ò sí. òkè òun náà jẹ́ kí arókè yìí a mọ̀ pé owó yẹn ṣe pálí àná. kò sí pálí ọlọ́run náà kò sí pálí ọlọ́run. o gbà bẹ́ẹ̀. ara mo gbà fún wa. mo kàn sọ fún òun pé tó bá ti wá kó máa ṣe àsálàtù ẹ̀sìn pẹ̀lú ẹ̀ pọ̀. títáyé ò máa papọ̀ mọ́ ti kẹ́hìndé. ó papọ̀ ò ìṣọ́rẹ́ àdúgbò fọlọ. alhamdulilayi alhamdulilayi. ọlọ́run àgbàdua wa. alahuma ami. alájà wa zan ti alájà wa zan. iṣẹ́ tí ẹ̀bẹ̀ mi mo jẹ́ṣẹ́ náà mo ṣàdúrà mo ṣàdúrà mo wá ṣe ìsìára lórí ọ̀rọ̀ ni ajazan alájà hussein ìyá yín kì í ṣàjẹrò bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣàbàrà méjì kankan ṣé pé. wàláì ìyá yẹn kì í ṣàjẹ́ wọn ń ṣàbára méjì ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín nínú ọ̀rọ̀ mi kò dá mi lójú pé méjèèjì yìí ni ìyá yẹn kọ́kọ́ bí. Ah, bẹ́ẹ̀ ni ẹ̀fọn ah, gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n sọ fún wa wọ́n ti kọ́ bí àwọn nǹkan tí wọ́n ṣe kó tó di pé wọ́n bí àwọn méjì. abiyamọ nìyá yìí ìyá yìí ṣe wàhálà púpọ̀ nípa bíbímọ mo á fi dá yín lójú lénìí bàbá rẹ ni ti ń sọ nǹkan àbí tẹ ẹ má gbọ́ o ẹ má fọkàn sí o abiyamọ tààrà gidi nìyá yín náà abiyamọ nìyá wa ẹ jẹ́ ń bi yín níbèrè kan alájà wà sí nàtà alájà sani àwọn ìyá yín fẹ́ràn kan máa sin bíi dábàá àbí bí àwọn ẹranko wọ́n fẹ́ràn ẹ̀ púpọ̀. Hmm. ó ni àfáà mami fẹ́ràn nǹkan ọ̀sìn gan-an àgàgà ẹyẹlé ẹ wo tẹ́bá dágbà làwà ńṣe ló lọ sùn. àwọn tí wọn bá sínlé nígbà tí a ṣe kéré wọ́n máa make sure pé gbogbo nǹkan táwọn yẹn máa jẹ táwọn máa fi dán wọn máa ra lẹ̀ bẹ́ẹ̀ náà tún máa máa ránṣẹ́ pẹ́ jọ ibi gbọ́dọ̀ pa àwọn yẹn lẹ́yìn àwọn. ìfà oúnjẹ wọn ò tiẹ̀ dá nílé wa rí náà. ibi tá a lọ la wá dé yìí. tó bí pé iye létí yà ń sin ni ní máa ń kọ yín lóminú tí ń rú yín lójú nípa ọ̀rọ̀ láyín ọ̀la tẹ bá délé ẹ bìyà yín pẹ̀lú bí ọmọ gidi ṣe máa ń béèrè nǹkan lọ́wọ́ ìyá rẹ̀ nítorí pé gbogbo oríire ọmọlẹ́yìn ń bẹ ní gìgísẹ̀ ìyá rẹ̀ ẹ wá bìyà ìyá mi kí ló dé tẹ fi ń sin ẹyẹlé àmọ́ mọ̀mọ́ tẹ bá bìyà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá ò rí wí wọn ò rà láàyè ṣe fún yín ẹ má tẹ́tí sí o ìyá yín kì í ṣàjẹ́ o ìyá yín ń ṣabara méjì o bí ayé bá ṣe wá jàjẹ́ ẹ̀yin ò jẹ́ mọ̀ pé torí ẹ̀yin méjèèjì yìí náà nìyá fi gbàjẹ́ a mọ̀ bọ̀ sí ìyá ò sínú àwọn àjẹ́ kò sínú abara méjì ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan ajá òsínì ajá sani njọ́ ẹ ti ń bímọ ara ẹni tó bímọ kú ní ẹ̀yin méjèèjì rí. ó o. ǹjẹ́ ara ẹni tó dáwọ́ léṣẹ́ tíṣẹ́ ò yọrí rí. ó tó bá rí bẹ́ẹ̀ ìtọ́jú tẹ̀ ń tọ́jú ìyá tẹ́lẹ̀ ẹ tó bá tọ́jú ìyá tọ́lá bí amọ̀ gidi nìyá yín ọlọ́mọsàjẹ́ ṣùgbọ́n àtàwátì ìyá nìyá mi ò ìyá nìyá mi ìyá ìyá mi ò ìyá ò nìyá mi kò má sóhun ta lè fi áwẹ́ ìyá ò lálábàárọ̀ ọmọ. èjìrè ọ̀kí aláṣọ ilẹ̀ ọkọ mi akẹ́yìndé gbẹ̀gbọ̀n ara nǹkan ẹ máa kí ló ṣe wọ́n tàn ẹ̀. abẹ́rin kí ló rin sí i ṣé ní ìpínlẹ̀ màgbà náà méjì nàbẹ́ wà ní ìkíni. kò fẹ́ gbàgbá mi pé àbúrò lè jẹ́ sí mi. ayé bó ṣe ń wí látàyébáyé nìyí akẹ́yìndé gbẹ̀gbọ̀n wọn máa ń tanra wọn ní iṣẹ́ ní tó kọ́ dáyọ̀ kò mọ̀ fóun lágbà ah. ẹni tó dẹ̀ tẹ̀lé mọ̀ fóun làbúrò náà ah. ẹ̀yin kó dáwọn ìyẹlé yín ṣá. Eh, eh ẹ̀yẹ ilé mi ò lè fi wọ́n lẹ̀ ṣe mọ̀ pé <laughs> ẹ̀dẹ́lé ayé bá wọn lọ́wọ́ mi kí n tó bí yín rárá mo ti ń sìn wọn. anyway. kí ló dé ẹ sọ fún mi pé ń bọ̀. ó ti o mi mo jí lọ sọ́dọ̀ òun láàárọ̀ yìí pé kó jẹ́ kájọ dé báyìí àní gbólóhùn ọ̀rọ̀ kan bíi ti mọ̀ ní fẹ́ ẹ ẹ ó yá. ẹ fáwọn ẹlẹ́yin ló jẹ tán ẹ bá wọn nulẹ̀. ẹ̀rọ tó ń lọ ló mọ̀ jọ́ ẹ bá mi kí ìyá èjìrẹ abiyamọ bọjá gbọrọ ìyá níyà èjìrẹ. ìyá bèjì ẹ pẹ́ fún wa ẹ dàgbà ẹ dògbò ẹ gbó tòlótòló ẹ ní bá wọn gbó sáyé bí aṣọ ẹ dẹ̀ ní bá wọn gbó lẹ́nu bí ọwọ́ ṣé rí iṣu ọmọ tó ń jiná fún yín lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń jẹ yìí kò ní jó yín lẹ́nu tó bá tún máa tún dùdù báyìí lọ tí mo dẹ̀ mọ̀ pé ó máa dùdù báyìí lọ ni ní ìgbàkúgbà tó bá máa yáṣẹ́ tí dẹ́rẹ́dá ìbá máa tún dé wọn ni fi ń ṣàwọ̀tì lágbára lọ́wọ́ ikú ò ní gba àwa náà lọ́wọ́ yẹn àrùn ní jẹ́ iná ọgbà lójijì mami ṣeré kan tó gbogbo adé bíbá ilé náà. táyé olùdẹ ìṣe sùúrù mami ọkọ mi ẹ ṣe ẹ máa pẹ́ fún wa ṣe mami ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé orò tá a bá ṣe tí a ò bá fi hàn ọmọdé tàbí tá a bá lé ọmọdé sẹ́yìn tí àwọn àgbààgbà tó wà nídìí orò náà bá papòdà lẹ́yìn wá ọ̀la ó ṣeé ṣe kírú orò bẹ́ẹ̀ parun lọ́jọ́ iwájú. ẹ má bínú màmí bóyá ó ṣeé ṣe kẹ́ máa ti understand nǹkan tí Kẹ́hìndé ń sọ. ṣe rí tí a bá wojú orí àwọn méjì sí àti lélógójì ọdún adẹ̀gbọ́njú bá yín pẹ̀lú àwọn yẹn létẹ̀ ń tọ́jú yìí ni tó jẹ́ pé ẹ fẹ́ kí nǹkan kan ṣe wọ́n tẹ́ ẹ bá sí nílé pàápàá ẹ tún máa ma fi òun ránṣẹ́ bíi tẹ́ bá gbé wà. ẹ wo tẹ́bí bá pa àwọn ọmọ ẹyẹ yẹn ẹ máa ẹ máa bá wa wí o ẹ máa bá wa jà ọṣẹ fún báyẹn. mami èmi ò rí ohun tó burú nù ẹ gẹ́gẹ́ bí kẹ́hìndé ti wí pé orò tá a bá ń ṣe tá a lọ́mọdé sẹ́yìn nígbà tí àwọn àgbàlú yẹn bá padà kú ọ̀rọ̀ yẹn ó ṣeé ṣe kó parun tó bá ní nǹkan táwọn yẹlé yìí wà fún mami ẹ sọ fún wa tó bá yẹ pé nǹkan tó yẹ kémi mú méjì kó na ọmọ méjì ká máa lọ ṣètọ́jú wọn bẹ́ẹ̀ ń ṣe ń tọ́jú wọn. mi ìlú tó burú náà ọlọ́wọ́n ba. ṣé torí ọ̀rọ̀ tẹ ṣe wá bí mi náà ni. ọlọ́run. mami torí ẹ̀ gan-an ni a fẹ́ kẹ́ ẹ sọ ìdí tẹ ṣe ń sin àwọn ẹyẹlé yẹn gan fún wa. ìjìrẹ́ ọ̀kín ará ìṣòkun ọmọ ẹdun ayé tí ń ṣeré orí igi òde kílé okun òkọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù ọkọ mi. <laughs> ẹni bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi lérò pé ìtàn tó máa pẹ́ kí n tó sọ fún yín ni ṣùgbọ́n nígbà tẹ́ ìgangan ti wá fúnra yín béèrè báyìí bìsímìlá ṣe rí ìtàn àwọn ẹyẹlé mi ò lè sọ tán wọn fún yín kí n má sọ ìtàn ìgbésí ayé mi mọ́ fún yín. ṣe rí nígbà tí mo wà lọ́lọ́mọge. ọ̀rọ̀ sábẹ́ discuss lọ́jọ́ sí i wọn lánìí ká wá gbé sí i o. ọ̀rọ̀ wo àbí ń pé o ṣe ń play out to get by, kí ló máa ń ṣe ẹnu kò yé mi ni. nísòro fọkàn ẹ balẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ wa tani kò wá darapọ̀ mọ́ wọn làwọn bá ẹ sọ o à ń kó dẹ máa wò ó nínú ẹgbẹ́ tá à ń sọ yìí àwa yìí kọ̀ọ̀kan là wà ń bẹ̀ o àwọn èèyàn bíi tiẹ̀ wọ́n sì wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa adẹ́nba ẹ̀sọ́ adẹ́nba ẹ̀sọ́ dẹ̀ ń lera. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó kàwé gboyè nínú ilé ìwé yìí ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n ó dẹ̀ ní nǹkan tá a máa rí ta fi máa ń pè wọ́n pé kí wọ́n darapọ̀ mọ́ wa ṣèbéyàn tiẹ̀ ní ẹ̀ta àti ẹ̀wò ibi tó wà àdé ń pè ó ń ṣe bákan. ẹ ṣe mo ti sọ fún yín pé mi ò ṣẹgbẹ́kẹ́gbẹ́ ìwé náà ní kí n wá kà ń school kò ń ṣe gbé ní kí n wá join kí ni káwọn òbí mi ti gbọ́ pé mo ń ṣẹgbẹ́kẹ́gbẹ́. mo ní kí n fi mí lè jù mí lè Bímpé Bímpé Bímpé. fi sílẹ̀ ṣe bá ń bá sọ̀rọ̀ ń sìn yín ó lera ni fi jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ ṣe rí ngbà táwọn ẹni ìwà fà mí títí títí tí mi ò fà tó pè mí títí tí mi ò dá wọn lóhùn torí mi ò rí èrè kankan ní ká máa ṣẹgbẹ́ káàkiri ẹ̀ ṣe sọ́ṣà wọ́n ṣe. ó ṣe dijọ́ kan nìyẹn o. mi yìí. ó ti lówó ó ti ní àlàáfíà fẹ́. bóde fẹ́ bí ó fẹ́. Adúnní o dáadáa wo mi tí o wà yìí àwa ní agbára láti wọ ẹ̀wọ̀nú ẹgbẹ́ yìí àwa ò fẹ́ mú ẹ ń tipátipá ni àbí wọ́n fúnra rẹ̀ lọ́dẹ́bí ìwọ kọ́ agbára wa ni ṣùgbọ́n wá fún ẹ ní àǹfààní láti lọ sílé kó lọ rò ó kó wá fi ẹsẹ̀ ẹ méjèèjì rìn padà wá sínú ẹgbẹ́ yìí bọ́ọ̀dẹ fẹ́ bí ò fẹ́. ẹ bá wọn lọ sí ìyá yàtọ̀ sí ìyá o màmá yàtọ̀ sí màmá ìyá ẹlẹ́jì rẹ̀ ṣe iyebíye ó máa ń ṣàbí àmọ́ ohun ojú ìyá ẹ̀dùn orílẹ̀ tó Táíwò Kẹ́hìndé ẹ má fi yá ṣeré ojú máa rí tó ní mọ̀ mọ́ ó fa iṣẹ́ lọ́ọ̀jì aláìmọ̀ ó fa ìbáwọjà wọn bí rírọ ọmọdọ́ ọ̀pọ̀ ọmọ nìyá rẹ̀ ń jọ lójú ó bójú wa ayé fòrá ìyá mọ̀gìrì ìyá ìjì rẹ̀. ẹ jẹ́ kó rí yín pé gidigidi gan-an kí ló dé wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́ tán gbá bọ́ọ̀lù mi ò gbá bọ́ọ̀lù kí ló ṣẹlẹ̀ mo ní mi ò ṣẹgbẹ́ à. Ah! farabalẹ̀ bíi pé àdùn ni kí ló ń ṣẹlẹ̀ pàápàá gan-an torí gbogbo tó ń sọ yín sí kò yé mi o àbóyé ni. kò yé mi o gbogbo owó tó tiẹ̀ ń pa ẹ̀ ó fọ́ nísìnyí. kò yé yín àbí kò lè yé yín mo dẹ̀ mọ̀ pé yé yín ẹ̀ kàn ń lásán ni nǹkan tí mo kàn fẹ́ wá sọ fún yín ni pé tí n bá tún rí any of you lójú àlá àdúrà iná ni màá gbà lé yín lórí ọ̀run àpáàdì lẹ́dẹ̀ máa jó sí. ẹ̀yin náà ẹ̀dẹ̀ fi sílẹ̀ ó náà wò ṣẹgbẹ́ àbí tipátipá náà fi ń ṣẹgbẹ́ ni àbí rẹ ẹgbẹ́ ìwòlẹ́yìn náà ń ṣe tí school authority ò gbọ́dọ̀ gbọ́. ẹ ẹ òun dá wọn lóhùn àbí ṣáàjà lọ tí n bá tún rí kan nu yín in fact. èrò tó lọ ni mo jẹ́ o. ẹ bá mi kí ìyá ìjì rẹ abiyamọ bọjá gbọrọ ìyá ìjì rẹ. ẹ má bínú màmí. Ah. ṣé àwọn ẹgbẹ́ tí wọ́n pè yín ní ọ̀sán pé kẹ́ wá ṣe club ṣáwọn náà ni wọ́n wà ní tolóru ni. èjì rẹ àwọn ni o àwọn ni wọ́n bá mi fẹ́ra gan ni àmọ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ìkóra ẹni níjànú mo fi bọ́ lọ́wọ́ wọn. èmi wá lérò pé ó ti tán síbẹ̀ ni àṣeyín ogún ọdún a máa gbóná jọyìn jọyìn lọ́dọ̀ wọn nígbà tẹgbẹrẹgbẹ tẹgbẹrẹgbẹ tí gbogbo wa tún ká nílé ìwé ń bá pàdé bàbá yín afẹ́ra afẹ́ra fífẹ́ bá wọ̀ a ṣègbéyàwó ìrẹpẹtẹ ìyá ṣàdúrà fún mi jọ́nà wọ́n ní màá bá kọ màá bá bọ̀ bàbá pàápàá ṣàdúrà fún mi wọ́n nílé ọkọ tí mo lọ yá sàn mí bí ṣe mú rìn àjò ilé ọkọ kan ni èyí rẹ mo bímọ kínní kò dúró gba súná mo bí kejì mo bí kẹta mo bí kẹrin mo bí karùn àtòdorí kẹfà. báwo lára yín sórí yóò fọyín mọ́ ṣé kò sí ọkọ yín ló fẹ́ rẹ̀ ẹ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ àbọ̀. wọ́n ní bákan náà ni. wọ́n ní sọ́kùnrin náà ni. ọ̀tún bá bí kú. <laughs> àkómọ̀ bó ṣe èèyàn ni ó sì ṣàmùwá ọlọ́run náà ní àmọ́ àmọ́ tó bá jẹ́ èèyàn kọlọ́n bá pẹ̀tù sí wọn lẹ́kùn bá sì jámùwá náà ní. Hmm? <laughs> Ah, rọra sunkún ṣọmọ parẹ́ ṣètùtù wọn kò ṣètùtù má tún jẹ́ àdáràn mọ́ràn òun ìwọ rè àbíkú ló ń bí kò ṣeré ń bẹ́ẹ̀ nígbà wo bá tún sunkún títí tí gbogbo omi ara ẹ̀ tún gbẹ tán wàhálà míì ni. <sighs> Ehm, mo fẹ́ dé ọ̀dọ̀ dọ́kítọ̀ nítorí wọ́n ní wọ́n máa discharge ẹ lẹ́nu wọ́n máa discharge ẹ àmọ́ rọra sunkún nítorí mi ṣáà ní tó o máa sun sórí bẹ́ẹ̀dì ká tó máa waste owó already àti ń waste ẹ̀jẹ̀ à ń waste omira wàhálà wa ọ̀nà májòjá sásán gbogbo ẹ̀ là ń waste pàṣẹ ń waste ojú là ń waste ara yẹn rí dọ́kítọ̀. kí ló ṣẹlẹ̀ ah, ah. ibo ló dà ibo lẹ̀ ń lọ. obìnrin ibo ló rán mi nígbà tí mo rí tẹ́ ẹ gbé báàgì sílẹ̀ òun ni mo ṣe béèrè ibi tẹ́ ẹ ń lọ. ṣé wàá kún ẹ ni tí n bá bẹ̀rù mi tí mo bẹ̀rù tí mo jáde nílé tí mo ń lọ kí ni wàhálà tiẹ̀ ṣé o fẹ́ kí n tún dúró tiẹ̀ lọ́rùn ni kí n dúró díẹ̀ ìwọ tó mú tó mú àmúdànù bíi ti gèrè lójoojúmọ́ bó o tiẹ̀ ṣàánú mi ṣàánú àwọn tó ní míì o bímọ kìíní o kú ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà o fẹ́ pa mí ni o tiẹ̀ rántí pé mi náà lẹ́jẹ̀ lọ́rùn èèyàn ló bí mi gbogbo bí ṣe ń ṣe yẹn ṣẹ́jẹ̀kọ́ ni mò ń dànù ni ó fẹ́ pa mí ni wo wo wo bọ́rùn mi ṣe gùn bí tagun fún gbogbo ayé ló mọ̀ pé mo tóbi jù báyìí lọ tẹ́lẹ̀ lórí ìwọ yìí náà ni làálàá kókó jọjọ ṣàánú àwọn tó ní mí kẹ́ kí ló dé ó wá ní kí n má lọ wo bí o wo bí o mi ò fẹ́ fẹ́ wàhálà o mi ò dààmú ẹ̀ lọ́wọ́n ní dààmú ẹ̀ mò ń fi ọlọ́wọ́n ọba bẹ̀ ẹ́ nísìn tó bá kọ̀ tó gbọ̀n máa fẹ́ ṣù o ẹ máa fẹ́ ṣù àtògùn àtògùn tó wà lé dúkìá yìí ni kó máa kó lọ. kò ń ṣèbí mi olóhùn tó ṣe gbogbo èèyàn á ṣe mí. níjọ wo kò ń ṣèbí mi àtúnṣe mi àtúnkú àtúnṣe mi àtúnkú. ẹ jọ ẹ má fi mí lẹ̀ báyìí ẹ má fi mí nìkan lẹ̀. kì í má fi wọ nìkan lẹ̀ ṣé wàá dẹ̀ lọ́wọ́ kọ mí níta kó gbé wọlé. mi ń bà tí mo lé ẹ títí ó takú oní òní kúrò lé ẹbí wo òdẹ kúrò lé ṣẹlẹ mi àkúrò lé fún ẹ. ẹjọ ẹjọ ẹ má ẹjọ ẹ má fi ní ilẹ̀ báyìí ẹjọ. ju ẹrù yẹn lẹ. ẹjọ ju ẹrù yẹn lẹ. ẹjọ ju ẹrù yẹn lẹ. ẹjọ ẹjọ ẹjọ. àṣẹbí mi wà ní Ọlọ́run. Hey. <laughs> bí bàbá yín ṣe kó jáde fún mi nìyẹn o wá ku èmi nìkan mo wá dàgbé ọ̀rọ̀ yìí dùn mí ó bà mí nínú jẹ́ dùn mí gan torí mo nífẹ̀ẹ́ bàbá yín bí obìnrin gidi ti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ó wá di kí n máa wá dàgbé kí n máa dá sọ kódà èyí rẹ mi ilé ìròyìn tójú mi rí. ó ti tó màmí ẹ ẹ má sunkún mọ́. ẹ màmí ọlọ́run lè fẹ́ kún sọ̀rọ̀ yìí. àmì ọkọ mi. ẹ má sunkún mọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ọkàn lẹ́yìn ìgbà tí bàbá wa kó kúrò nínú ilé tán fi ẹ̀yin nìkan sílẹ̀. Si tẹ̀ ń dágbé tẹ̀ ń dáfà báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé àwọn náà lè padà tún bí àwa méjèèjì fún. ọ̀nà ara níṣẹ́ olódùmarè ṣe bàbá tó wà lókè bàbá tó lágbára ni ọ̀rọ̀ ò lẹ́nu mi màá fẹ́ kẹ́ ara yín fún mi lénìí ẹ bá mi dé ọ̀dọ̀ bàbá kan tí wọ́n ń pè ní bàbá àwíṣẹ́ ṣe gbọ́dọ̀ mi lẹ kúkú wálé ni àbí ẹ níbi kọ̀ọ̀kan lọ. ẹ àmọ́ màmí ìgbàwé lẹ wá fẹ́ ká lọ sọ́dọ̀ bàbá yìí. ọ̀rọ̀ tó bá ti gbàárọ̀ wọn ò fa alẹ́ sọ ó ti yá báyìí. ẹ ẹ

a ti rí èmi ló dé tó fi káwọn ẹdún jọ bí lẹ́yìn wá bá mi. bàbá ṣàdédé ni mo rí táyé kọ́hìndé náà wọlé wá bá mi wọn náà fẹ́ béèrè nǹkankan lọ́wọ́ mi mo ní kí wọ́n béèrè wọn náà fẹ́ mọ ìdí tí mo fi ń sin ẹyẹlé ah, e-, èmi ò mọ tí wọ́n rí o. Ah. E, àmọ́ èmi náà rí pé kò sí awo kankan nú awo ẹ̀wà mo sọ díẹ̀ fún wọn nínú ìtàn náà àmọ́ mo jẹ́ kó yé wọn pé ìdí tí mo fi ń sin ẹyẹ eléyìí wọn ò lè gbọ́ pàtàkì ìtàn náà lẹ́nu mi àfi ká yọ dé ọ̀dọ̀ bàbá àwíṣẹ tó mú wa wọ́dọ̀ yín ni. ẹ káre ẹdún jọ bí òyìnlá kí. sàn ẹ̀dùnmọ̀ gbórí igi réferéfe ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ̀fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ọ̀sàlákìsà dònígbàsó. ẹ ẹ yé mi lọ́sẹ̀lẹ̀ gan rí. ẹ ṣé bàbá lóòótọ́ èmi àti kẹ́lẹ́ la wá sí ọ̀dọ̀ mami tí a wá béèrè lọ́wọ́ pé. Pe ìdí tí wọ́n fi ń sin àwọn ìyẹlé tó ń sìn wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ tó pọ̀ gan-an tí ọ̀rọ̀ náà dẹ̀ pààyàn lẹ́kún wọ́n wá sọ fún wa pé kó tó di pé àwọn máa lè sọ bí ẹyẹlé ṣe jẹ́ gangan gan àfẹ́kájọ dọ́dọ̀ yín bí báyìí ìdí tó gbé wa débi nìyẹn sà. ẹ káre ẹ wo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ elédùà èmi náà dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà ẹlẹ́sìn ọyún òjòlúgbẹ̀dù ọ̀run ọ̀kánkán tí fọn eyín irin kó tó fọn bàdé jókòó ọmọ irin tí fọn gbúù lókè àlọ́ tó ní pé ká sì wà láyé a tún bẹ láàyè rẹ ẹ ẹ ẹ ẹ rí i pé tí a tọpẹ́. Ah ọjọ́ náà rí bí àná yìí <coughs> ọjọ́ tí ẹ̀gbọ́n bàbá yín tó mú bàbá yín lẹ́yìn wá bá mi. àwíṣẹ <coughs> dákun gbà mí òun rèé o níṣẹ́ ló kẹ́rù rẹ̀ jáde ńlé lọ́ba sá lọ fún ìyàwó ẹ̀ bámúbámú ọ̀fàyà rẹ̀ nìkan sínú ilé lóòótọ́ lòkè ìṣòro dé ṣé tókè ìṣòro bá wá dé sórí bíbẹ́ sóhun lògùn orí fífọ́ ṣé ká kẹ́rù jáde lọ́kàn ìkòkò tó ń jò lẹ́ẹ̀dẹ̀ tá a kọ̀ tá a dí tá a gbé lọ ta ṣé ayé pòrò omi ṣe àbíkú tíyàwó ń bí ìta ló mọ̀ bóyá lára ìyàwó làdìtú ìdíwọ́ àbíkú wà bóyá lára rẹ ni èmi tiẹ̀ wá gbà ká tiẹ̀ sọ pé lára ìyàwó ni ìyàwó mi ìtọ́ wa fẹ́ẹ́fẹ́ tó fi ṣaya aburú tó ju tàbí kú lọ wo ló tún mọ̀ pọ̀ wà lára eléyìí náà ìdí tí mo èrò nù pé bó bá rú ni lójú kábílẹ̀ léèrè dákun àwùṣe gbà mí bá ń bi fálẹ́rì ọ̀rọ̀ ká mojú tú ọ̀rọ̀ dákun gbà mí. arákùnrin ń gbọ́ bóòlù. ẹ ṣe o jàre bàbá ẹ wò kò wù mí kí n parọ́ fún yín ó ti sú èmi ni o ó tó gẹ́ ẹ wò ìyàwó tá a gbé sílé ó bá bìkú ìkíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn dórí ẹlẹ́ǹkẹfà ṣé wọ́n fẹ́ pa mí ni ẹ wò èmi ò lára òfò ni o mi ò lára òfò bíi baálé ibì kan ó gé ìkànnà ọwọ́ ó fi fọ́kọ̀ mu ó gé ìkànnà ẹsẹ̀ ó fi fọ́kọ̀ mu obìnrin ṣeré pọ̀ kò dá nǹkan wọn ní kí ló dé ó láwùn ó lóhùn lára òfò èmi gò lára òfò bàbá ó sú mi ọ̀kàrẹ̀ ṣé orí ọ̀rọ̀ tó sọ òdodo ni àmọ́ o ti ti tọmọdé bọ̀ ọ́ ah! ìwọ já bifá léèrè ná ká mọ̀ tí fọ́ sọ. ọgbọ́n wo Ọ̀rúnmìlà ọ̀rọ̀ wọn sọ kalẹ̀ yìí ó má fi sùúrù pe sùúrù má fi sùúrù pe sùúrù má fi wé yèrè pe wé yèyè ifá kó o má fi wé èrò kò pe wé oró kó o bá rí re kó o wí tó o bá ríbi kó o wí kí rí ẹ ọṣẹ kí bírò kèrè kọlọ rí sọlẹ sí ire ifá. Ah! òtúrá eléjì òfin Ọ̀rúnmìlà. ẹ ah! hmm. eh, gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ̀rọ̀ ọ́lẹ̀ ó ní òjìji mẹlẹjẹ kì í folúwa ẹ̀ sókè wọmi lọ gbádárì gbádárì adífáfẹ́rìgì ó ń ṣàwo lọ́sọ̀dẹ̀ ìpọ̀rọ̀ ẹkún ọmọ ni wọ́n ń sun bíi tótó ẹ̀rìgì awo wọn lóde ìpọ̀rọ̀ dífá fún wọn lóde ìpọ̀rọ̀ ibi ogun ẹlẹ́yẹgbé káwọn mọ́lé títí ǹjẹ́ ogun ẹlẹ́yẹgbẹ mọ́jẹ́ ìsìnkú ọ̀run ẹpẹ̀yìndà ogun ẹlẹ́yẹgbẹ mọ́jẹ́ ah wo níyì tí jẹ́ òdodo ọ̀rọ̀ Ifá sọ pé obìnrin yìí ìyàwó rẹ látòde ọ̀run ni Ifá ní kó padà kí ẹ yanjú ọ̀rọ̀ ọ gbọ́dọ̀ fi sílẹ̀ o. bàbá kì í máa kọ ìyàwó mi sílẹ̀ kí n tún fẹ́ again kó tún máa bí àbíkú ṣé ẹ fẹ́ sọ mí di afasẹ́gbèjò ni ẹ mọ̀ pé afasẹ́gbèjò ó ń tọrọ ẹ̀jẹ̀ lásánlásán ni. wo ohun tó bí àbíkú ní ọ̀padà bí àbíyè kódà àsìkò àbíyè rẹ̀ ti tó ṣó o rí lára àwọn èso tó bá gbọ̀n kalẹ̀ lára rẹ̀ báyìí ah ifá sọ fún mi pé ògo tí ó gbèdì ilé yín dìde ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ̀yin awúṣẹ onílé òní fi ó tú mo ṣe tán wọn kí ẹsẹ̀ bọ ṣòkòtò wọn parí ìjà tí ń bẹ láàrin òun àtàyà rẹ̀ tẹmútẹmú lọ padà lé kí ni nǹkan ẹ bọ. nítorí ètùtù láà ṣe tí gbogbo bí ó fi dẹ̀yìn á ní eku ẹmọ́ lùtọ́lùtọ́ á ní apata òkété á ní àkẹ́ ewúrẹ́ tá a fi bẹ àwọn ìyá mi á wà ní abẹ́rẹ́ ṣojú gbọ́n á ní ọ̀lágbàlagbà epo ìgò ọtí màlẹ́ ṣòǹpa ṣòǹpa àti owó ẹyọ mẹ́rìndínlógún. ẹ dákun sórí gbogbo eléyìí ọkà alẹ́ ìpátá àwòlóye kọjá wọn ọ̀gbẹ́rì èèlò ní ọ̀nà wa. ọ̀tọ́nù. Eh, eh, ẹ rí mi ṣe rí àwọn ẹni òkun àwọn ẹni tí. àwọn ni wọ́n sọ ìyá yín di alábìíkú ọjọ́ náà tí mo gbé fájọlẹ̀ ifá sọ fún mi èmi mọ̀. wíwọ́n ọmọ mẹ́jọ ìyá yín yàn látòde ọ̀run. àwọn àjẹsì ti gba mẹ́fà ń bẹ̀ ah, àmọ́ awo ò gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánù mo fi ṣe tawo nítorí ipò tí bàbá yín wà ń jẹ́ náà lọ́hùn-ún wọn ah, ò gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ sétí ẹ̀ mo bá sọ fún un mọ̀nàfíkà ṣe ètùtù àbíyè kí ayín lè bí àbí dúró ẹ gbọ́ wọ́n sì gbà la bá ṣe ètùtù yìí a kó ohun ẹbọ kalẹ̀ a ṣe ètùtù ẹbọ fín ètùtù sì gbà olódùmarè fàṣẹ sí béèrè wa kò tọ́jọ́ kò tó sù ìyá yín bá finú ṣoyún hmm. hmm. àmọ́ ìgbà tó kù díẹ̀ kí àsìkò kúnlẹ̀ ìyá yín ó pé mo bá tún ṣe pèsè tó tó pèsè mo bá tún gbé ẹbọ kàǹkà tí kagún láyà mo lọ rèé báwọn táwọn wí yìí mo tún lọ rèé bẹ̀ wọ́n nítorí mo mọ̀ wọ́n wọn ì ṣe ẹran tó rọ̀ ẹ̀wọ̀n ń gbà tá a dọ̀hún <laughs> kùtùkù ẹyẹ maga ẹ̀yin ìyá mi ẹyẹ sóró maga ẹ̀yin ìyá mi ẹyẹ maga sóró ah torí ọ̀rọ̀ àdùnní mo e wá àwọn orin wọn àdùnní ti sálùgbé ọgbà mo sì fẹ́ ká ẹ jẹ́ kó gbà ó gbà á ẹ wo ọmọdé ní í ṣe àdùnní à àdùnní ọ̀dà yín mọ̀ ni lóòótọ́ làdùnní sẹ̀ ẹ sì bá wí àdùnní ọmọ pé wájú yín ò ṣeré kò mọ̀ pẹ́yìn yín lọ́gàn kò mọ̀ wípé agbedegbede méjì yín ìgbàgbó ni èmi lèmi mọ̀ yín mo mọ̀ yín lómi tútù tí í jọyàn wàìwàì mo mọ̀ pẹ́kùn nìyí eyín tẹ́ ẹ bá fi mẹ́ran mo mọ̀ pàmò wà ní. àmọ́ mo wá fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ fi yèdè nú kẹ́ ẹ fi yèdè kù kẹ́ ẹ fi yèdè gbẹ̀dú gbẹ̀dú gbẹ̀dú ara. nítorí báṣẹ́ bá mú mi ṣe ní tọ́nú àṣẹ bí gèrè bá mú mi àjò dànù báwọn kéékèèké bá lọ rè báwọn nọ́jà èṣù yányán ní tọ́nú gbà wọ́n ẹ wo àdùnní ń bẹ lámosù mámọjọ báyìí mo sì wá ń rọ̀ yín oyún ti ń bẹnu rẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó bí wẹ́rẹ́ kó bímọ náà sáyé àti bí àti re àtọ̀gẹ́gẹ́rẹ́ kí ẹ kú kú oko kí má má jẹ́ kí bí kankan kù bẹ́ẹ̀. <laughs> wo àwíṣẹ kí àdùnní ó tó lè bí àbíyè sí ayé yìí àwọn ó fi kan gbà kan lọ́wọ́ ni o ẹ má bínú o ewu ló tún jẹ́ fìkan gbà kan. Ah, ah, àgbíṣe ṣé o ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá ni àwa ni ò fà ìfúnni ládìí ẹ̀sìn tí fi ń gbọmọ ẹran. bẹ́ẹ̀ni. kó tó di wípé àdùnní bí àbíyè á fọkọ ẹ̀rọ pọ̀ ni o. Ah, ẹ wo ẹ má ṣe báwọn ẹ̀yin ṣe mo ti rúbọ. ẹ sọ fún mi pé bọ́fin mo sì ti ṣe tutù ẹ ti jẹ́ kí n mọ̀ pé tutù gbà ẹ̀yin náà sì mọ̀ pé ọmọ mẹ́jọ làdùn níkọ látòdì ọ̀run ẹ sì ti fi mẹ́fà dá alágara nítorí pọ́sẹ̀ àmọ́ bòwò lẹ́sẹ̀ wá jẹ́ kásẹ̀ olódùmarè ó sẹ tí yóò fi bí méjì tó kù lágbèrò. àmúṣe ìwọ ń fẹ́ kí tẹlẹ́dùmarè ṣe. ìwọ ti gbàgbé pé Ẹlẹ́dùmarè ló pín agbára lé wa lọ́wọ́. bẹ́ẹ̀ni. <laughs> aláfọ̀ṣẹ kan. kò ní ká lọ́wọ́ dànù. ẹlẹ́yìn ó gba ọkọ ẹ̀ ah, bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ ẹ̀ lórí oyún tó níyì bóun ni ó ṣe bímọ pé méjì ọ̀dà bímọ bá tẹ̀ tẹ́ ẹ bá ní kò ní ró tí mo fọ̀ tẹ́ ẹ ní kò ní funfun tí mo tún jù sókè. So tẹ̀sùn ní yọ hagi ìwà jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mi àwíṣẹ́ ni o èmi adífàṣẹ lóòjọ́ èmi òkò ìjà tẹnu mọ́jò èmi arífà ńlá jogún babaláwo ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ti jorí ọká mo jorí èrè mo jẹ̀rú alágẹmọ mo jẹ gbọ́lẹ́kan àbámọ́dá mo jẹ̀gbín ayé mo jẹ̀ lákọ̀ṣẹ gbogbo ẹnu mi tàṣẹ tàṣẹ gbogbo ara mi lóògùn ẹ wò èmi fi yé yín pé t'Olódùmarè àṣẹ àdùnní yóò bímọ méjì tó kù sáyé tí kẹ̀kẹ́ ò nítorí ẹ̀ sọkọ́ tó rorò nítorí èròjé tí àrà ò wá nítorí ẹ̀ sọ́lẹ̀rù gangan tí nǹkan kan ò ní ṣe pátá àjà ò ní mì bẹ́ẹ̀ mo sọ fún un. ẹ wo ọ̀rọ̀ wọn ṣe lóòótọ́ torí ńgbà tó di pé ìyá yín ò bímọ tá a dọ́sibítù. Ah. bọ́dẹ̀ yẹn lójókòó ẹ má wọ̀rọ̀ dókítà tó máa tẹ́ǹdì wọn wà tó sí ẹ ṣe. Bàbá ẹ ṣe nípa lójì. Eh, pada saat àdìsá nǹkan sí ọ. ẹ bá mi bì sá. àdìsá bò ló ti jẹ́. dadi ẹyẹ jókòó tí ẹ fi wọ́n sí lẹ́sẹ̀. ẹ má jẹ́ ṣubú o. lẹ́yìn ẹyẹ jókòó sá ọkọ̀ òṣèwọ̀n jókòó. èmi náà gbọ́ wọ́n ránṣẹ́ sí mi pé ń rọbí o abasáré mu kẹ̀kẹ́ déyìn èmi àtàdísá wọ́n ti mú àdùnní gbà báyìí kò sì pẹ́tà jókòó náà ní àdísá bá di àyà mú ó ní kinní kan sọ òun ló kan àyà. àdísá. ẹ ẹ a ti ń pọ̀rọ̀ yìí lówè ọ ti lárónú wọ́n ti mú òun náà gbà báyìí o. ẹ kú oríire sá. ìyàwó yín ti bímọ. akọ àbí abo akọ kan abo kan ah, ah. ìbejì bẹ́ẹ̀ ni sà. ó fa ìṣẹ́ lọ́ọ̀tì aláìmọ̀ ó fa ìbáwọ̀jà wọn bí nípa ọgbọ́dọ̀ ọ̀pọ̀ ọmọ ìyá rẹ̀ àjà òun tó jì mọ́lùmọ́ lẹ́sẹ̀ àjà òun jì mọ́lùmọ́ lẹ́sẹ̀ ẹbí àwọn ẹni tó mọ nílẹ̀. ẹ má bínú ṣé nǹkan kan ti ń ṣe arákùnrin yẹn kẹtó dé ilé ìwòsàn ilé ni. à ó ti o nǹkan kan ṣíṣe bó èmi rẹ̀ lájọ́ má ya rẹ̀ déyìn. kò sí mi tó ṣe. ẹ̀ tó mú ìyàwó ẹ wá síbí báyìí. ìfúnpá wọn nígbà tá a máa fi mú wọn wọlé ó ti lọ sókè gan-an. nǹkan tá a jẹ máa ń sọ fún yín lélẹ̀ kẹ́ máa ṣe àyẹ̀wò ara yín lóòrèkóòrè nígbàkúùgbà torí irú nǹkan báyìí náà ni. ẹ jọ báwo wá ni. bàbá adu adu adu ṣùgbọ́n ẹlẹ́mi padà gbani àwùjẹ. ọmọ sẹ́yìn talẹ̀ fi àwẹ̀ ìyá ọ̀la lábàrò ọmọ agbọ́mọjọ́ láyé rí ìyá níyà tẹ̀ ìyá níyà mi ò ìyá àwùjẹ àwùjẹ. lóòótọ́ táwọn aráàlú iṣẹ́ torí wọ́n lérí wọ́n sì léka wọ́n lábẹ́ báwọn bá gba nǹkan kan bàbá yín bá kú ìyá yóò tó bá bíyè àdìsá kú lóòótọ́ léyìí tó já sí pé tí wọ́n ṣe. tolódùmarè náà ṣe èrò ọkàn wọn bíi pé ìyá yín ọ̀bì kan wọn gbàdìsá wọn ò ní jẹ́ kí tolódùmarè ọba tèmi ọ̀sẹ̀ àmọ́ ńgbà tolódùmarè ó kó bó ti ń ṣe dé. Ah olódùmarè àgọ̀tún ọlọ́mọ atẹ́ni lẹ́gẹ́ lẹ́gẹ́ oríṣàgbéjára ah! mẹ́jọ ni fàfihàn mi pé ìyá yín yàn wọ́n pa mẹ́fà ń bẹ̀. ìgbà tí ìyá yín ó bí lọ́ba fi yín bíbèjì tòdùmarè sí àbí ọ̀sẹ̀. ó ṣe bàbá ó ṣe. mo mọ̀ pé àṣẹ ni tolódùmarè a àbí yín lóòótọ́. àmọ́ bó o lẹ́ ṣe gbáyé pẹ́ làbá tún méjì kẹta àbá ṣèkọ̀ṣẹ̀ jáyé. yẹpẹtẹ fẹsẹ ti ọkùnrin tẹrí eléyìí ń táyé tómi rè eléyìí kẹ́hìndé ọgbọ́n ọwọ́ Ọ̀rúnmìlà a fẹ́ ṣe ìkọ̀ṣẹ̀ jáyé ọmọ àdùnní àti ọmọ àdìsá ọ̀tùmẹ̀kẹ́ malẹ̀ẹ́fẹ̀ mò gbọ́ eléré mọ̀tún àbà egbò onímọ̀tì sọ́màrìwò pako ó dún ní tì ó gbé ní tì kínkín ẹyẹ òkun òdùdù tí dorí elébèrè kórí elébèrè má bàa wò ó jẹgẹjẹgẹ tẹẹrì akóṣù láyà obìnrin gúnyán jẹ dumudumu kẹ obìnrin òfìdí kan ní àṣọ ire hmm, òtúrá tòun wòrè. Ifá ńlá. Hmm. Ìyá àbèjì Ifá yìí ní kí n kí yín o ẹ̀yin Ifá sọ pé ẹ kú oríire o Ifá ní Olódùmarè yóò bá wa wo àwọn ọmọ yìí o àṣẹ Ifá ló kó ọ̀hún ó tọ́jú ẹ̀ Ifá láwọn aláṣẹ kò àbá wa ṣe ṣe eléyìí tọ́jọ́ kùn yín ìyún táyé ifá ni òtúrá gàǹgà ìwòrì gàǹgà kásọ fọkùnrin gàǹgà kó má dìdọ̀bálẹ̀ fọkùnrin gàǹgà mọ́ adífá fún ọlọ́jọ́ òbí tí ìṣọ̀kọ ajíbáre ifá jẹ́ kí n báre nígbà yìí o gìjí la bá tó gìjí la sì bá tòrì ifá sọ wípé èèyàn gíga ni ẹni ńlá sì ní pẹ̀lú ifá ni kò ní forí balẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ kankan ifá ni gbogbo ń tọ́ bá sì náwó sí. Si àtàmú báyìí ní tẹ́lẹ̀ náà. ẹ̀yin iṣẹ́ wa rí eléyìí tó jóbìn ifá òkúta àmọ̀mọ̀ yanyan àṣẹrẹ ńlá ni bàbá rin adébá fún olúwòye òjò òkè eléyìí tí ó dájà rẹ sílé ayé ifá ó tó kẹ́kọ̀ọ́ ó dájà rẹ fún mi gbà yìí o bálẹ́bálẹ́ òṣùpá dájà fúnra wọ̀ bálẹ́bálẹ́ ifá bá dàgbà tẹ́ni tí ń ṣiṣẹ́ ifá níṣẹ́ ọjà títà níṣẹ́ rẹ̀ ifá wa ní kò sí ẹlẹgbẹ́ rẹ̀ kankan tí ó fọwọ́ padà rẹ̀ lójú ẹ gbọ́ ifá sọ wípé gbogbo re tó yẹ kí àwọn mẹ́fà àkọ́kọ́ tí wọ́n ti wá tí wọ́n ti lọ kí wọ́n ní ńlá ọmọ méjèèjì yóò ní o ifá ní wọn ó là wọn ó sì pẹrẹ ẹ̀yìn ifá ní gbé eléyìí bá ń wáyé ọ̀tá ó dìde eléni ní àpọ̀ àwọn èèyàn ó gbógun àmọ́ ká lè ṣẹ́gun ìláṣẹ dálẹ̀ hmm. Ifá ní àá ṣètùtù á ní èyí gbèrè ẹyẹlé eléyìí tó jẹ́ funfun A kò wá ní ìgbọ́n aṣọ funfun kan ẹbọ fi ẹbọ dànù. bàbá kí ló ń jẹ́ èjì gbèdé ẹyẹlé. bí bá ti àmú ohun gbogbo mú méjì gbèdé ẹyẹlé wo ìyá àbèjì fi tèjì gbèdé ẹyẹlé lẹ̀ fún mi gbogbo nǹkan tó bá kù ń bà náà a sáré sọ́jà. ọmọ ọjà sáré sọ́jà. <laughs> oníbàání o àsábàgì rẹ àsábàgì là babaláwo ọdún kan ṣoṣo tí wọ́n ní ẹlẹ́yẹdé ẹlẹ́yẹgbà lọ́rẹ́ ègún o làbáfẹ́lẹ́yẹgún èrò wo làbáfẹ́lẹ́yẹrò o àwọn ṣàpò dúró sí mi kémi ṣàpò dúró sí ẹ adébá fún Ọ̀rúnmìlà olúwa mi àgbọ́niregún ó ń ṣàwó lọ sóde ọ̀tà ó ń lọ rè báwọn túnlẹ̀ ẹbẹ̀ ṣe bó ti kun dẹ̀dẹ̀ kọ́nu mi ládé ló ọ̀tà báyìí làwọn hmm. ẹni bíi bá jáde hmm. àwọn ọba yìí jẹ́ nọ́ba kẹ́ ẹ jáde wọ́n fi bọ́nu mi làjà hmm. ọ̀run mi làbá ní kí n la ọba tọ́ bọnú àpò àbìrà ọ̀run mi làbá yẹyẹ jáde. ó ní pé. ó ní bẹ́ẹ̀ ṣe lẹ́yẹ lápò. lèmi lẹ́yẹ o bẹ́ẹ̀ ṣe lẹ́yẹ lápò lèmi lẹ́yẹ o ọ̀run mi là o. bẹ́ẹ̀ ṣe lẹ́yẹ lápò lèmi lẹ́yẹ. ọgbọ ẹyẹ ti ẹ rèé o tọmọ fi ṣẹ́gun àwọn ọbàyéjẹ́ yóò sì mọ dáàbò bò àtàwọn ọmọ rẹ ọmọ tọ́jú wọn torí wọn mọ bí sí wọn sì mọ rẹ sí ìwọ ọgbàjẹ àmágbára tó gbà ó ju tàwọn àjẹ́ lọ. ẹ ṣeun ẹ ṣe ẹ̀yin àwo àdúrà yín àgbà ìfá ní ajá jí ajá ọ̀pọ̀jú. ẹ àgùntàn kọjá lòun ò wẹsẹ̀ o. ẹ̀sìn lójí ẹ̀sìn fìdẹ àrùn ẹ̀sìn irun rín ọgọgọ rúmọrúmọ awòde ẹ̀ṣà o ìdí àwòdì òwòsàn àlàbà wò lókè ká tó mọ̀rọ̀ agogo dẹni sọ alágbẹ̀dẹ tó bá jí tí ò bá wòdì òwòsàn lókè bó bá pógún ọdún wọn ò ní mọ̀rọ̀ agogo dẹni sọ yàwọ̀ ọ̀run mi làbá bá ń lọ sájò tó jì gungun bí ilé ọjọ́. ẹ hmm. wo ìdí tí ìyá yín fi ń sin ẹyẹlé ó nu ọwọ́ dà èmi náà níbèrè kan tí ń bì yín ṣe é dáhùn. àmì dáhùn bàbá. kí ni ìdí gan-an kí ló fà á tẹ́ ẹ fi ń tọpinpin tẹ́ ẹ fi ń wáfẹ́ ẹ̀dín kókó ká. ẹ ṣé bàbá. pẹ́ fún wa. àṣẹ. ọjọ́ yẹn á dalẹ̀. àṣẹ. ẹ sìn wá jìnnà kẹ́ tó padà lẹ́yìn ọlágbára ọlọ́run. àṣẹ. ewé ló ń sin obì ọmọ ló máa sin. àṣẹ. bàbá. a gbọ́dọ̀ máa wí àwíjàre kankan. ẹ jẹ́ ká gbà pé ọmọdé àìgbọ́n ló ń ṣèmi àti kẹ́hìndé lóòótọ́ láàrin àwọn ọ̀rẹ́ wọ́n máa fi ń bú wa bíi kan eré náà máa sọ pé àwọn ń ṣe bùdáyà nínú pé wọ́n mí ìnà lóòótọ́ ni pé ẹ̀yin tẹ́ pa jẹ níyà yín ẹ̀yà yín ti gba agbára wọ́n sọ bẹ́ẹ̀ sóhun náà níbi tó ti ń tajà ìyẹn ló fa ohun tó jẹ́ ká kọ́ wá bá màámi nígbà tá a dẹ̀ dí ọ̀dọ̀ wọn àmì náà àwọn méjèèjì rèé o èmi ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n bóyá gẹ́gẹ́ bíi tóbìnrin kẹ́hìndé ló túbọ̀ ń tọ́ pinpin jù la tún fi jáde lọ síbòmí ibẹ̀ náà ti wá sọ fún wa pé màmá wa ò lájẹ́ ṣùgbọ́n ṣé màmá wa máa ń sìn nǹkan ọ̀sìn àní ọlọ́dà tá a bá délé ká bi màmá léèrè bóyá wọ́n á rí àlàyé kan méjì ṣe fún wa lórí nǹkan ọ̀sìn ohun tó jẹ́ ká lọ báyà bèjì nìyẹn. ṣẹlẹ̀ ìjọ ń tọjọ náà bá mo mọ̀ ẹ́ pé a ti ṣẹ̀wọ̀n. Hmm kárí àmọ́ ní báyìí tó ti wá dá yín lójú gbangba pé ìyá yín ò lajẹ ah. èmi gbà ó n tí tún béèrè ah! ṣé ẹ̀yin jẹ ní àjẹǹsì. Ah. ó ti o. àbẹ́ ẹjọ́ ẹni táyé ń bá jà. ó ti sẹ́. sọmọ lọ́wọ́ yẹrẹ ni Ah! Ṣé ẹ rí Ah! Ẹ ń bò yín ni. yẹ ti ń ràgà bọ̀mọ́ ẹ̀ nítorí káṣá má bàa gbé. Ah! Ìyá yín ọ̀yẹ́ lẹ́ni ká máa pè é ìyá. Abiyamọ ló kọ rẹ̀. Abiyamọ tòótọ́. mo wá fi olódùmarè bẹ̀yìn ẹ wo ẹ má ro tèmi tí mò ń sọ̀rọ̀ o tìyá yín ni ká ẹ rò tó dẹ̀jẹ̀ sí yín lójú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ rẹ̀ ẹ má tọpinpin kankan mọ́ láyé láyé ẹ má tọpinpin kankan mọ́ bí nǹkan kan bá rú yín lójú tó ṣókùnkùn bíríbírí. Biri, tí ọba yé yín ẹ̀yin ẹ ké sólódùmarè kẹ́sì nígbàgbọ́ kóhunkóhun tó bá ṣẹlẹ̀ láyé yìí tó lódùmarè ọba òun láṣẹ. ẹ jẹ́ ìyá yín ní tàkà. ìyá kan bẹ lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún ọ̀pẹ mo wà kékeré ńgbà náà yorùbá náà mọ̀ nǹkan fa. lọ́dọ̀ bá níyì bí ọ̀pẹ. awore kó wá jẹ ńlẹ̀ mọ̀ rẹ̀ kí fáwọn fi kọ ẹja sí lẹ́nu bọ́lọ́mọ pé lóòkọ rẹ̀ ń jẹ́ ọmọ kan so péré báyìí ńlẹ́lẹ́dùn àfi ta lọ́rẹ̀ àmọ́ ìyá yìí là ọlù ah, ọmọ rẹ̀ náà sì níláárí wọ́n jọ jẹ́yàn nǹkan dùn gbogbo ẹ̀ ń ṣe yín gbà àmọ́ ìgbà táwọn ọ̀tá òkú bí wọ́n ti ń ṣe dé tí wọ́n kẹ̀yìn wọn síra wọn ńlọmí bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tálátá yóò wí wọ́n bá lájẹ́ níyà rẹ̀. ọmọ ọba fi làákàyè sí ló bá sọ̀yà rẹ̀ dọ̀tà. Ah! Ah! gbogbo akitiyan tí yá ìṣe. láti sọ fọmọ ìpè ẹ wọn ò lájẹ hmm. bí ẹni yín àgbàdo sẹ́yìn ìgbà ni ọmọ yìí ọgbà o ọ̀tá ló bá ìyá rẹ̀ ṣe tí ìyá rẹ̀ fi jẹ́ pé Olódùmarè. Oh. ẹ má jẹ nǹkan yìí ìyá ìkúta ọ̀rọ̀ bá dojú. nígbà tó bù sí gàdá ni wàhálà bá dé ohun burúkú ń ṣubú lóhun burúkú ohun burúkú ń ṣubú lóhun burúkú ẹ̀gún ọ̀mọ́ wa ń ṣubú lẹ́gùn ata ah! ọ̀yẹ̀kú ń ṣubú lòsùn ohun burúkú bá ń ṣubú lọ́ra wọn. ọjọ́ kan péré báyìí nínú àwọn olè fi pa mẹ́rin. nínú ọmọ tó mọkùnrin ṣe pé ọmọ tó pe màmá ẹ̀ lájẹ yẹn lẹ́yìn ìgbà tí màmá ẹ̀ kú tán òun ni àwọn olè pa mẹ́rin nínú ọmọ tó bí. bẹ́ẹ̀ mo sọ fún ọ. láìlà ilẹ̀ ìlà Muhammad rasulillah. ọmọ yìí bá méjì ó fi kẹta ó mọ kàn tẹ́ni ó méjì àdìbò ó mọ kó kúrègbé ó bá forí lóko awo wọn bá ní a ègún rèé wọn ló ti sẹ òkú ọ̀run láfi kó lọ rèé bẹ̀. Hmm. tí a bá gbojú olórí lọ ọ̀sùn bíi tó to ọbẹ̀ aṣọ ọ̀bọ́mọyẹmọ́ ìyá ọ̀gbọ́ ẹ wo ṣé ìyá rẹ̀ ṣèbí sí. ó ti o. ìyá rẹ̀ ṣèbí ìyá ò ṣèbí ìbá ní mo fún síwájú mo kọ̀ọ̀rún ọ̀sẹ̀ọ̀sẹ̀ sẹ́yìn mo kọ̀ọ̀rún àdàpọ̀ ẹ̀ méjì báyìí. ìgbanijẹ́ adífáfún mọ pọ̀ fún ṣeéṣe tí ṣèyá ẹ̀mẹ̀ ń ṣe ìyá kò sì kà ó ìyá kò sẹ̀gbìn ó ó lé ní yeye ṣe yeye kò sì kà yeye olóṣùn ẹgbẹ̀fà yeye olóṣùn ẹgbẹ̀je ó lé ní yeye ṣe yé yé yé kò sí ká mo sọ fún yín lẹ́ẹ̀kan mo yà yín lọ́tà o ẹ gbọ́dọ̀ pé gidi ẹ mọ́ rántí pé olódùmarè ní ọ̀sẹ̀ ifá ní ẹjí ń bẹ̀ ẹ káre ọmọ gidi nìyí ifá lórí ìsà ló làbá. ó ní olódùmarè ló làṣẹ adébá fún àdàbà ṣùṣù eléyìí tí ń lọ sóko wá nǹkan jẹ bá a bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ká mú tọlọ́wọ́n ọba mi pẹ̀lú ah! adébá fún alọ́bà ọkà ọmọ aroko fẹ́yẹ jẹ eh, ǹjẹ́ òòṣà ló là bá o ó ó lódùmarè lọ́la ah, àṣẹ àṣẹ ní tòdùmarè. lórí ọmọ. Èrè ní ó èrè, èrè lobìnrin jẹ́ láfọ̀ọ́jà o. Gbogbo abiyamọ lọ́kùnrin lóbìnrin yẹ o. Èrè lẹ ó jẹ lórí ọmọ. Ká má fojú sunkún, ká má fara gbàrúwẹ̀. Bàbá ni jíǹkì kẹ́ má má kú o ṣáájú ọjọ́ ògo. lóbìnrin jẹ́ láfọ̀ọ́jà o gbogbo abiyamọ lọ́kùnrin lóbìnrin yẹ o èrè lẹ́ ó jẹ́ lórí ọmọ. kẹ́hìndé ẹ̀kú ẹ̀wù o. ewu iná kì í pa àwòdì àwòdì ọkú ẹ̀wù. ojú mi rí tán ìyẹn kọ́ ló ṣàgbà. ewu iná kì í pa àwòdì àwòdì ọkú ẹ̀wù. ṣùgbọ́n ká ọ̀tá kárẹ́ yìí ewu iná kì í pa àwòdì àwòdì ọkú ẹ̀wù. kára ọ̀tá lè kọ́kọ́kọ́. ewu iná kì í pa àwòdì àwòdì ọkú ẹ̀wù. orí jẹjọ́ ọ̀tá ní ọmọ. ewu iná kì í pa àwòdì àwòdì yòókù ewu. àsìkò ọlọ́run dùkà rọ́jú. ewu iná kì í pa àwòdì àwòdì yòókù ewu. orí ẹyẹ ni mogun ta iṣẹ́ lọ́pọ̀ o. ewu iná kì í pa àwòdì àwòdì yòókù ewu. ojú màá rí tó ní ìmọ̀gbọ́n. ewu iná kì í pa àwòdì àwòdì yòókù ewu kájà káṣẹ́gun làdúrà ńlá o. ewu iná kì í pa àwòdì àwòdì okú ewu. ìyá ìjì rẹ okú ewu o. ewu iná kì í pa àwòdì àwòdì okú ewu. táíwò kẹ́hìndé ẹkú ewu o. iná kì í pa àwòdì àwòdì.